ربنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا القصد بفضله وأنزل علينا المن يا من بسلمه على قوم موسى Now understand الحمد لله الحمد لله الذي لولاه ما اهتدينا وما صلينا وما صمنا نحمده وأشهد أن لا إله إلا هو هذا من يرجو رحمته ويخاف عذابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹbí ló ti máa rò tọ́lọ́ bá ti ṣèyàn bó ṣe ṣe mí tọ́jẹ́ ń pé ọlọ́mọ sí àpògá ọ̀rọ̀ ẹgbà tó ọ̀gá mẹ́rin ọ̀gá mẹ́rin ẹ̀rù pé láti ẹ̀kan ìléwójú wọn kí mo jẹ́ yóò rẹ̀ tó ìtúrẹ́ o jẹ̀mọ́ àgbọ́tọ̀ lọ́wọ́ ọba tó sọ àmì àtúntọ̀wà lè fi ìkẹ́lá ti bẹ̀rẹ̀ fún àti sọ́tọ̀ bá wọn lọ́sọ́lá ẹ̀ńtọ́rọ̀ bá náà tó máa jẹ́ kẹ̀kẹ́ fún wa Allah bá ń tàbí fún kí ànábì wa báyìí sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àjọ sọ̀hábà rẹ̀ dákun sí àwọn náà pẹ̀lú àwọn tọ́rọ̀ kẹ̀kẹ́ pẹ̀lú àná ìsọ̀rọ̀ bá wọn lọ náà níjọ́ pẹ̀lú àfihàn. mo tún bí àti pé mo fi ń tọrọ orin tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ látọ̀dọ̀ lọ́sùn káyọ̀ wọ̀ dáadáa fáwọn òbí wa tí wọ́n ṣe wà lẹ̀ ọlọ́njọ́ ọjà rẹ̀ àwọn tí wọ́n ti bọ́sálì kìámà nínú wọn ọlọ́njọ́ bá ní gbàgbọ́ ìlà ìlà ìlà wà lọ́rọ̀ sọ̀rọ̀ sọ́lá gbèsè sáà jà wọn náà ó ń làdúrà lẹ́yìn ìjáde lẹ́yìn láàmà àtàdúrà fún wa gbogbo wọn tí a jọ lọ́sọ̀rí láìlá ìlọ́wọ́ olùsọ̀sánú àwọn ọ̀rẹ́ wọn àwọn àna wọn àwọn alájọgbé wọn àwọn alájọdàsẹ́pọ̀ wọn níjọ náà lọ́n àwọn alájọsìn lọ́n pọ̀ tí a jọ jẹ́mọ́ àwọn tẹ́lá ṣẹ̀bù òun náà ọlọ́ba ní kẹwù àwọn tó dẹ́kù nínú àwọn òbí wa ààyè dá àdúgbò rẹ̀ gbogbo ẹni ló gbé láyé nù wa má jẹ́ wọn wọ náà ọlọ́dàní kẹsẹ̀ rẹ̀ bákan náà àwọn afáwà tí wọ́n kọ́ wá ń kí ọlọ́mìdàpọ̀ ogun àti òsì mọ́sálì jẹ́ mọ́bàdì gbàgbọ́ wọn àwọn tí òṣìṣẹ́ fún ayé ọ̀wọ̀ ńláyé wọn mọ́jì ọ padà di àyè káyè àyè mọ́lẹ̀ ńláyé wọn mọ́jì ọ padà di wípé Allah subhanahu wa ta'ala ó ti fi ìjẹ́bàbà fún wa ó ti fi ń ṣe aṣáájú òṣùrùsọ̀nù ní ìdí nǹkan tí ohun tó pa gbogbo wa pọ̀ nínú pípapọ̀ yìí ìsìláàmù pa gbogbo wa pọ̀ ọmọ ìyájọ ni wá bákan náà nǹkan tó wà ń bẹ tí ó pa èmi àtẹ̀yìn àti àwa àtẹ̀yìn náà pọ̀ tẹ́nìkan kò sí bẹ́ẹ̀ bá tó ń kálukú ń rò ìyún rò lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tó tó bóòdè sáyé lẹ́gbà tí tó ń dúmí náà fẹ́ẹ́ ṣe láyé nínú tó lọ òní lágbájá yìí náà rò ọlọ́njọ́ ọjà rẹ̀ ìyún tó tó jọ pa wá pọ̀ ìyún tó bẹ̀rẹ̀ sí àmà zúmọ́rù kan tó lélẹ́yìn yàtọ̀ sí pàǹsẹ̀ wá sí lẹ́nu gbogbo wa ìwọ́n òpinlẹ̀ tó kó àpòpá ń jọba ìjàmá tí wọ́n bí a ní ìbéèrè alápapọ̀ ó ní ó kan tó ń ka nìkú ọlọ́dún ọjà rẹ̀ gbogbo ọgbà tó ọba yóò àjọ tiẹ̀ tó kú ọ̀làjọ́ tí wọ́n ti ń gbé ìgbọ́ ọ̀tá yé tọ́ọ̀nù jọ iṣẹ́ wa ṣe ọlọ́dún ọjà rẹ̀ má jẹ́ gbogbo rẹ̀ òde ìta àdìsámà là ń kọ́ ní lọ ìkálẹ̀ bá rí rẹ̀ pẹ́lọ́ọ̀nù an fi dọ̀kan tó rẹ̀ bí ọ̀ àti ní àlẹ́ ìmọ̀ jà fi apẹ̀rẹ̀ pamílò àlìfíàmáwò wọ́n ládàá ní kan fi rẹ̀ jẹ́ hákìlá haúlà wọ̀lá kú wádà ìlà ìrìn àwọn mo tún máa ní àdúrà lọ́tọ̀ fún àfáwọ̀ àgbà sáàtọ̀ ládàbí tó jẹ́ pé gbogbo tó kálukú wá bá láà kí ló kí tó a bá ti mú inú ọkọ̀ wọn kí àwọn èèyàn ní gbà àtẹ̀ǹdì àgbà tí àbàdì àmọ̀jẹ́ ló wọ̀ lẹ́kọ̀ọ́ kó tẹ̀lé náà lówó bàbá wa ló tún wọ̀ bí ẹ̀mí láàrin ogun èèyàn bíi ẹ̀dàpọ̀ kí ló fẹ́ sọ fún ọmọ kí ọmọ owó àbàbà dáadáa báyìí lójú wọ́n tuntun kan gba ẹ̀sùn wọ́n láyé nìsín ẹ̀dàpọ̀ kí la fẹ́ gbọ́yé mi léyìn ádámù tí ń bẹ lọ́dọ̀ tiwọn tá a fi ń kún ìwọ̀nba kéwú tí à wẹ́rẹ́wẹ́rẹ́ yìí iná lòdì ọmọ ṣe wí ọlọ́run ìgbà foundation ọ̀kan náà lò ní àlàáfíà náà lè yọ́mọ̀ pè lónìí ọ̀fẹ́lá sílẹ̀ ọ̀fẹ́ lówó máa fi lọ́wọ́ nídéyàwó nígbìmọ̀ nítraàbù nílò ọmọkà nílò ọmọrọ̀ nílò kẹ̀kẹ́ gbà wọn ìgbà téèyàn lè rìn láti di kan síbi ó náà ni ọlọ́run jọ jẹ́ àyè gbogbo tọ́lọ̀ ń kọ̀fin dá ló láyé má jẹ́ ẹ máa gbélé bọ́m kí wọ́n ti gbà á nà fún lọ sára wa àfáwa ní ṣe òdìrí kíplì jẹ́mọ́ ẹ̀rọ bìnú wà fọ́wà ní ẹdí ni o Ọlọ́njọ́ jàre bí mo ṣe ń tọrọ fún àfáà wa aládàbí àgbáyé ó ní àfáà náà tó wọlé ọlọ́run bá ń gbàdúrà tí mo sì fún sátọ̀ aládàbí bá gbàdúrà fáwọn àti àwọlé náà bákan náà nínú àti mo ládùúgbà kí n tó sọ nǹkankan inú wọn náà ni ustaadu Ibrahim wa ọlọ́njẹ́ ọjàre má jìkẹ́ parẹ́ o gbogbo gbàtẹ́ bá ti ń bùkátà sí Allah subhanahu wa ta'ala má tún láti rí kótó gbogbo kọjọ́ ọ̀kọ́dà kan àti gbogbo àwa jẹ̀máà náà lápapọ̀ bákan náà ma wá kí ẹ̀yin màmá wa tó jẹ́ wípé ká dá sùkúù lẹ̀ ẹ̀yin gangan lẹ́ni tó bá ti yẹ̀ ní èyí tí ìjọba fẹ́ kì í ṣe kíni o ọbẹ̀ fi kéta fún bùkátà aráàlú ọlọ́njọ́ ọlọ́njá kan gbogbo bí tí ẹnì kọ̀ọ̀kan tó dá ọjà rẹ̀ náà sí májè wọn ò tibẹ̀ mọ́ lórí tí wọn bá tibẹ̀ ẹni tó ní tiẹ̀ ń bẹ̀ májè ọ̀jẹ́ pé wọ́n làágùn gbàǹjo lé lórí bọ́lọ̀ ń bá dé tẹ́dà ní ọ̀nà bó ṣe tóbi tó àti bó ṣe kàǹkà ẹ̀dá yìí ó ta ara rẹ̀ yóò tó wá ṣe jẹ́ǹtì ẹ̀ ó ti lẹ̀pọ̀ tẹ̀lé sísùkú ẹnì kẹ́kọ̀ọ́ yabẹ̀ nígbà a dánwò ibi àti parí ibi àti ṣe kíní kan ẹ̀mọ tí a ń kónú kàǹkà wọn jò ní wá bẹ́ẹ̀ fura nígbà ló wà àwọn wo náà tẹ́lẹ̀ àwọn tí náà ti tapadà ní wọ́n ti kọ́kọ́ gbé pọ̀sẹ̀ sí tẹ́lẹ̀ nígbà tó gbé kúrò láwọn àwọn náà sáà ń contemplate pé wọ́n ti fẹ́ tàwọn òfúta ibi ọba ti ń sọ nípa tó èmi olórí púpù làwọn ẹjẹ́ ìdíwọ́ pé fún èmi gẹ́gẹ́ mọ́ bẹ́ẹ̀ tàǹkà mi wọ́n wá jọ sọ sí twenty million naira wọ́n sì gbowó ndé káàṣì ọgbọ́ sórí tébù gbọ́n ti bú ẹkún náà àti tó ń bá rí five hundred thousand kan lọ́pọ̀ nínú ilé gbowó yìí ah, níta àtijọ́ ń fọ láti ẹjọ́ ìtẹ́ ẹ̀sọ́ tó ẹni tó bá wá súnmọ́ tímátímá yóò wà àtìyàn tí wọ́n fẹ́ ra property ń pé ẹwà ṣe nídìí bí wọ́n náà nídìí ẹ̀ táwọn bá nídìí àwọn oníbàárà ní ẹ̀fọ́lógún wọn ni this is a plan work láàrin ẹ̀yìn àtẹ́ni ká fún ní kíni ebi tó ti bìrọ̀ lájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá ti wà lórí àti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin tí wà ní mo rí ní tẹ́ẹ̀rí ni ọ̀dà ọlọ́mọ pé ìtú láti rí ọ̀gbẹ́ wa ó ti talé kó tó fẹ́ ta sí ó ti tọkọ̀ kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ tí mò ń sọ yìí ọ̀dọ̀ àwọn àna rẹ̀ lọ kẹ́rùsì yóò ṣàgbálé five hundred thousand tó fẹ́ gbà yóò gbálé níbẹ̀ nkẹ̀kẹ́ ni wọ́n máa ṣe tí èpì àwọn àtọ̀mọ́lẹ̀ kò tó di pé ó sọ pé fóun fẹ́ travel kò sí nkẹ̀kẹ́ máa fún ọ̀sẹ̀ mi ju sọ́kẹ́sì náà lọ ẹ̀fọ́ lówó jẹ̀mọ́ àbóṣe mi àtẹ̀yìndà àti lówó náà àátùn fi sọ pé ọlọ́run èmi dúpẹ́ o ọwọ́ àtàdúkìá ara rẹ̀ ó tún ṣe yẹ́ǹtì ọwọ́ akéré náà àdáwò ti bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́mọ ìkẹni kọ̀ọ̀kan wá o ọlọ́mọ ìkẹni kọ̀ọ̀kan o kèé ṣe pé dídá sọ́nà wà ládàá sí tí ò fi ṣe bẹ́ẹ̀ fún wa ó kẹsì sàánú náà ni kọ́ra nǹkan sàánú wa o jàmáà gbogbo ń tẹ́ ẹrù pé kí n fẹ́ sọ tí ẹrù pé mo lè sọ ìbá ní ẹjẹ́ ìṣàdúrà fún gbogbo wa níwọ̀n àbá àṣẹjú méjì mẹ́ta mẹ́rin ká sì close ẹ̀ mọ́lẹ̀ inú mi dùn inú mi kọ́dà èmi náà rí pé mo sì ń kọ́ sí báyà mi pé alhamdulilayi brọ́dà bá ti ẹ̀ ń gbé kí wọ́n sá fún wa tí wọ́n fẹ́ jẹ́ akọ ṣé bọ́lọ̀ ti mọ́ wá sá ní ìdílé àtijọ́ kọ́ papọ̀ ọlọ́run mọ́ jẹ́ kí ọ̀rọ̀ sáàtọ̀ ládàbí ọ̀dárù jàmáà tí wọ́n bá ní kí ni àkọ́kọ́ wàhálà tí ń kojú sùkú àdáni ẹgbẹ́ tí tètè ti wọ́n lábẹ́ sọ àti tí ń kojú àwọn fi ọmọ sí sùkú àdáni àti tí ń kojú àti ń dásùkú àdániganganlẹ̀ wàhálà ń bẹ̀rẹ̀ látọ́dọ̀ èmi àtẹ̀yìn níbo o náà ni ẹ̀mí wo la fi ń gbara wa ẹni tó dásùkú ilẹ̀ ìntì ìmọ̀ ọkàsáàrí pé wọn kọ̀ kiri kan anur nọ́sà primary school ọkàsáàrí pé wọn kọ̀ alẹ́hàkù kó wà sásùn èyí tí wá sọ́pọ̀lọ ẹ̀ ni pé ah, muslim ló ní sùúrù rẹ̀ rẹ̀ báyìí ẹlòmíì ń kọjá lẹ́lẹ̀ àyù ìkọmọ pé ìyá kan ló ní oúnjẹ tó gbọ́ póbìnrin ni pé ó bẹ̀ẹ̀bẹ̀ ọmọ tóbi jọ̀dọ̀ wa lọ. àyè tí ìbẹ̀rẹ̀ tá a ọmọ ìbẹ̀rẹ̀ kẹ́kẹ́ o láàrin ara wa gẹ́gẹ́ ẹ ti ẹ̀fọ́ ń bi lẹ́nà ẹ mẹ́tì ìlọ́dọ̀ àwọn òbí àwa gẹ́gẹ́ sá agbára wa mára. nàá kò sí ń taari lọ́dọ̀ ara wa àléébù bẹ̀lẹ́ yóò kọ̀kọ́ máa wà ká sọ bíbí ìsèwádó wọn wá kún géètì wọn tí ẹ̀rẹ́ wà muslim a ní pọ́blẹ́mù o ẹjọ́ ẹ lọ sí oríta mẹ́fà láti máa lọ ná usage ha ẹwọ school baptism bẹ́yẹn tí ẹ bá mọ̀ báyìí orí ọdẹ máa wú ẹgbẹ́ ṣe ṣe géètì gbogbo nǹkan wọn ní ní ní ní awú yìí afẹ́kẹ́ ẹ̀fọ́ máa bẹ̀ kọ́dà mo ti fẹ́ withdraw ma nígbà kan but mo tún wò pé ah, orí provisor bó láti fẹ́ èyí tí kọ́kọ́ máa wá sọ pẹ̀lú wa ní wípé ó sì lè jẹ́ lágbájá ní òní rú ilé tó ọba wa ń rò báwọn níjọ́ òní tiẹ̀ náà dàgbà ìwọ ló sì ń wẹ nìkan pé rẹ̀rẹ̀rẹ̀ ló gbé kalẹ̀ yìí ó mẹ́ ti ń bá fínra wàláhì in tí èjé mi ọ̀pẹ́ di èèyàn ni pé mo ní pọ́blẹ́mù tí mo mọ̀ pọ́lọ́ mọ̀ pé mo ní ìwọ àmọ́ wò pé àwọn èèyàn sì mọ̀ sọ pé ẹ̀ tó yẹ ẹnu wọ́n dùn ní pé wọ́n ní pọ́blẹ́mù èmi ní pọ́blẹ́mù mo sì mọ̀ pé bẹ́ẹ̀ lómi náà ṣe nínú tọ́gà tó yẹ kí mùsùlùmí ọmọ sí kí ni o kọ́ máa rò ó nìyẹn anábì sallallahu alaihi wasallam tó wá bá ní sọ eléyìí hádà lẹ́bi já àmì munaqashati àbí Ubayda ibn Jarrah wà máa dùn jabal nígbà tí wọ́n lọ sí ogun wọ́n wá ń sọ̀rọ̀ láàrin ara wọn wípé ẹ ti ẹ̀ dùn ó anábì mọ̀ sọ̀rọ̀ kan àmọ́ mọ̀ gbàtí kìnìyàn ọ̀sẹ̀lẹ̀ wípé tó bá tó táìmù kan sàyẹ̀sírù amru adìlẹ̀ umma ibi tọ́rọ̀ àwọn mùsùlùmí ń lọ ó ní kí wọ́n di

anábì sọ́ńtò tó gbogbo àjọ mọ̀ àgbọ̀ ṣùgbọ́n àbùkátà àti àlékún nínú ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì sọ ní dìgbà kan ọ̀rọ̀ yín mùsùlùmí yóò di ọ̀rẹ́ gbangba ẹ bá ti ń yí sí ẹ padà ń bí ẹwà báyìí ọ̀tà bẹ̀rẹ̀ náà nù sásìkò wa ni àbáwọn kan Umar Umar ja Umar wa bú ẹ Umar ni tòótọ́ra fi jọ sọ bẹ́ẹ̀ fa èmi gan umma ìlà àyẹ̀kúnú ẹ̀kọ́ àlàníyà wà kí ni o wà dá àfìríyà ọmọ ìyá gbangba ọ̀tá akọ̀rọ̀ ṣùgbọ́n o lẹ́yìn sàdálì kàbíza máa níkùn ẹ̀yin sọ̀hábà kèésì àsìkò yín tí ń bọ̀ lẹ́yìn yín ni àwa jẹ́ ń wíire o wọ́n wá náà tí ń bọ̀ lẹ́yìn kí ni tí ó jẹ́ kí ni tí ó fa pọ́blẹ́mù yẹn wọ́n ní tí ó fa náà ni wípé ẹnìkan kò ní máa bẹ́nìkan ṣe mọ́ ìlàlì rọ́gbà kí màá rí ìní ọ̀kọ̀kọ́ jẹ́ àkọ́kọ́ tí ó wà lẹ́mìí ń kálukú dẹ́kúrẹ́ wallahi lómi ń bẹ̀fẹ́ pé in ti ń da sùúrẹ̀ láàmù ẹn tó mọ̀ ń pa rẹ̀ iwájú náà yóò tàn sí yóò kẹ́dùn iwájú sùúrẹ̀ yóò sọ pé à ẹ kàn ra sí báyìí wallahi sọ give and take kí mo fẹ́ rí bí àǹfààní tí màá ti di kí n gbé kú kí mo fowó kọ ni ìyá jẹ́ mi annabi wa ni tó bá di táìmù yẹn rọ́gbà ilé ń kálukú fún bára wọn sí kí n máa rí lọ́dọ̀ rẹ̀ tí ìbá ti ní rí tí ìbá àmọ́ bàjẹ́ ń sùn kò sí tọ́kàn mi ìmọ̀ ń pé nǹkan bẹ̀tí ń jẹ́ ìsìlámù tọjọ́ máa yá jẹ́mọ́ ẹ̀ kọ́kọ́ wà nìyẹn ìpìlẹ̀ iná ọ̀fẹ́ kíkẹ́ lómi ọ̀dà tí wọ́n bá wá mú ọmọ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ pé ọ̀gá ti dá wà láàlẹ́ ọ̀rẹ́ bì sí ibi tó pè ní ààyè kí ni o ààyè ìkọ́ni ní ẹ̀kọ́ ní ìrìn sọ ẹyọ kan ní oúnjẹ ti sọ di ibẹ̀ tí mo gbọ́ o àfi tí bá ti tọ́kí tó dé di ibẹ̀ láìlú wáyé dìrìkọ̀ ha ṣe ẹ ti mú yòrò àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ ẹja tó dára wa padà táwọn bí mẹ́ à ń bọ̀ ẹja dára padà sí ibì kan níbo ní ká dára padà sí wallahi lẹ́dí láìlá ilá wa ẹ ń bá ń wọ́wà lálìkì àmà ní dásìkò lẹ́ o tí ń bá ń wọ́wà lálìkì àmà wípé ọlọ́run gbé wàhálà fún mi ṣe láyé tí n bá ti ṣàṣeyọrí mbẹ bí mílọ̀mù bí n bá ti ṣàṣeyọrí dáadáa ní ọ̀pọ̀. ṣé ẹ̀mẹ́ tó jẹ́ àmà wallahi wa salamu alayhi. ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ àmà àmánà tí ń bẹ níbi bíbí ọma. ó jẹ́ àmà àmánà tí ń bẹ níbi rírẹ ọmọ ó jẹ́ àmà ń bẹ níbi táìmù tọmọ tí ó fi jẹmáà nínú orí alukur'an ó yẹ kó ju ọmọ tiwa ní sáàbá ti mà díẹ̀ tọ́lọ ń fi ń sọ fódìdí ànábì kan pé pa ọmọ tí ń lọ torí gbogbo ọmọ tó bá ti dàgbà táwọn tá a fẹ́ mọ̀ sí ọgbà sí lára rẹ̀ ọ̀ràn ni ó jẹ́ fa rẹ̀ ni ó jẹ́ fún bàbá ni ó jẹ́ fún ìyá ni ó jẹ́ fẹ́ bí ni ó jẹ́ fádùgbò rẹ̀ ni ó jẹ́ fún lùtí ti bí àwa kan wá ní àwa la fẹ́ tọ́jú rún àmà nírú àsìkò kí la fẹ́ fún wọn èmi ò sí mà bé èèyàn dá hospital torí pé kó lórí kíkọ̀kọ̀ sáṣo ṣùgbọ́n gbòǹgbò bí n ń ṣe wá gẹ́gẹ́ ni pé kákọ́kọ́ mọ̀ pé séèjì ni ọlọ́run ṣe lé ayé tọ́mọ bẹ́ẹ̀ kúrò láwọn ààyè tí nǹkan kan ó ti yé tó wá wà lọ́wọ́ ẹni tí ó fi yé tó ń tọ̀ wá ràn nǹkan míì gbogbo ń tọ́ lọ ń bá pé kíwájú ọmọ ọjọ́ iwájú ìrọ̀lọ́ jẹ́ lọ́nà òdì èèyàn dáhùn èèyàn dáhùn èèyàn dáhùn eléyìí náà sì wọnú gbogbo àìlé ìṣe sùúrù tí ń bẹnu lẹ́kọ̀ọ̀kan pọ́lọ́mù wà yìí ó wà kọ́mplẹ́ksì sorry bóòlù máa sọ ní Yorùbá mọ̀ṣákìlù ṣámílà ni ẹyọ ó sùúrà ó tún jẹ́ mẹ́tàlá ìntàwòvíyà sọlọ mọ́sára tọwà ìntàwòvù ní ìntàwòvíyà lárúbáwà àti ẹ̀ẹ̀ẹ̀ ọjọ́ ṣé bẹ́ẹ̀ yàn bá ọ̀nà ọlọ́pàá wọnú ara wọn à ń bọ̀ bí ẹnúktọ̀ yìí jẹ̀mọ́ra tá a bá mọ̀ wípé àmọ́nà tó gala fẹ́ gbà wọlé àṣà ti yọrí lórí ẹ̀ torí orí pọ̀ mbẹ̀ gbogbo ẹ̀ ń ti nílé ẹ̀kọ́ pẹ́rẹ́ wà láì kò kùmá ihun ti ẹ̀kọ́kọ́ yẹ kó jẹ́ èrè téèyàn lé gan wà léhun tó kùmá bàbá má dùn sí ẹ̀kú nìyí láni ohun olówó ni olówó ni ọ́dá skúlẹ̀ ọ wá sọ ìmọ̀ ọ̀rọ̀ kan oníjọ́ tó mọ̀ pé gbogbo tó ń ṣe láyé ò nítumọ̀ àfi sùkú tó ń dálẹ̀ ìjọ́ tó wà ní UK ni ó lóun wà ní sọmákẹ́ẹ̀tì kan òwá ẹfún ní pèsè ẹfún ní brọ́ṣì ẹfún ní kékeré kan sára gbẹ ọ̀tàrà gbẹ jọ àtàwọn kan ti péjọ tí ewó lẹ́yìn ní ẹbá rọ́gbà àwa tí bá wà UK ní àwọ ọmọ lánàá ń ta àṣàrà wa jọ nínú UK àwa rè olómi sì ń bọ̀rẹ̀ lójú òun fún dùnù ah, mo ti rí tó tó báyìí sẹ́nu sẹ́mi mi ah, àwa rè bàbá àwa fún ẹ̀ láíláì olóhùn wa ń wò pé kí ló ní tí gbogbo tó ní láyé tó òun fi sọrí nǹkan báyìí ẹ wò Ọlọ́run ohun kó tó rọ́ọ̀nù ẹ o ṣùgbọ́n wọ́n fi lọ ah, ààrẹ àná èèyàn rí mi èmi ọmọ nǹkan mi o olójú àánú ẹ̀dá sí mi ní wọ́n ń sọ fáwọn kan tí wọ́n á gbowó lọ́wọ́ rẹ̀ níjọ́ kan wọ́n pe nǹkan pé dáadáa ẹ̀sìn ni wọ́n wá ní à èmi ò ní iye máa fún yìí torí mi ò màdìjẹ́ ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀sọ́ kọ́lọ́ àtàlẹ́bí lọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí abúrọ́dọ̀ ọlọ́run tá bàbá bẹ́ẹ̀ mà mo sá màpọ̀ lọ́wọ́ ò lè fi mílẹ̀ kọ̀ wá kò lè mú fẹ̀yìn lẹ̀ wá mú mi ẹ̀yin ni ọ̀gbọ̀gbọ̀ máa mú àwọn tí wàá gbowó ìjàmbá jọ sọ àjọ àbádọ̀ náà ni o wọ́n tún bu ẹ̀rìn ni òwì sọ̀rọ̀ pé <laughs> ẹ̀kọ́ wá ààrẹ ọ̀kánlẹ̀ yorùbá yìí wọ́n lọ gbé nǹkan fún ìmáàmù nílùú gómìnà ní òun fún ẹni nǹkan ìmáàmù wa dáhùn wípé àà ilé ìkéré pọ̀ bá àti ẹ̀ fojú rí tí gómìnà ń kó àtàǹfẹ́ di ikọ̀ ẹ̀dá kan tá a bá dórí má rí bàràkí láwì ẹbẹ̀rù ọlọ́run dàbà ṣe ń tọrọ nsọ̀tẹ́ bàbà bàbà ṣe ń tó sọ kí n tó sọ bàbá ìmáàmù sẹ ìmáàmù orí di ìlú ń sọ fún ìjọba pé ń tẹ́ ẹgbẹ́ wà ìkéré sípò wa o. torí bá àfojú rí ń tẹ́yìn ń kó à ń fetí gbọ́ ohun ayo jẹmáà ṣe rí gbogbo wa yìí àjọ máa ṣe ṣùgbọ́n tí ò ní gbà ilà àwọn alámìyàn pìlẹ̀ ó ń bí tí ń lọ ẹ̀yìn lẹ́yìn wò kó rá lè bú kẹ́kẹ́ fi hàn kí ni ọ lẹ́yìn kọ́ torí pé ó ti ní tí ń wò ó sì ní jẹ̀mọ́ra nínú ìntẹ́ èèyàn máa fi ṣòwò láyé kó tàkọ̀ jẹ́ pé àníyàn òwò lè yàn ní tọgbà ẹlẹgẹ́ èyí tí èrè tó tó sùn ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí ilé tí ìyàn fẹ́rẹ́ǹtì fúnra ọlọ́run lórí gbogbo ẹ̀ ń bá nílé tó ìrẹ́ǹtì báyìí ìbáàjẹ́ one billion naira bóun bá ti ń dọ́wọ́ rẹ̀ kọ́ gbọ́dọ̀ yọ zàkà bẹ́ẹ̀ àfi tó wọ́n bá lè di ọdún kan lọ́wọ́ ẹ̀ padà tí bùkátà mi ọkàn wọ́n ní olóhun kí ní fi wá ṣe báyìí olóhun ní mò yín ni ṣé bó gbowó lé ni ọmọ bí ń fi owó tó ń sì ń ṣe léhun pẹ̀lú àti ẹgbẹ̀rẹ̀ tẹ̀yàn kó lé ọlọ́ táwọn ọmọ wá kí níbo ló ti rówó mi bí sùkú ṣe rí nu owó sùkú bìtá mo ti gbogbo ìgbà nìyẹn nu òun ti lọ nọ́kọ̀ bẹ́ẹ̀ ni ó sọ pé fún gbogbo ẹlẹ́fẹ́ yàrá gan ní ẹjẹ́ sùn ọ̀wọ́lé ọ̀sẹ̀ àkọ́kọ́ lọ́sẹ̀ kejì àwọ̀gẹ́rẹ́ jàmáà ṣẹ́bẹ̀ lè yóò ti lẹ́nu ọ̀rọ̀ propaitọ̀ ti para rẹ̀ ní òjò ọlẹ́ lọ́dọ̀ àwọn òmìbí tọ́rọ mọ́bí ti ń lọ ẹ̀sà mùsàkù yíwá o ìdí mùsàkù kàtàrí o kó àdáṣo ẹnìkan bẹ ìnìdákọ rẹ̀ kéèdè mùsùlùmí o wọ́n máa ń pè ní gbàrọ̀ gùdù àníyàn iná ni o ọmọ àmà lẹ́sì skú rẹ̀ skú bọ́ sí pẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ti ń bẹ́ o ti ń ṣe oní sísẹ́mù tí a ń pè ní ṣéwà ládùúrà wọ́n ní ògbówó kò gbòbì àfowó ọpẹ́ àwọn àwọn ẹ̀jẹ̀ mẹ́wàájú tí òun lọ bí wá mílíọ̀nù náírà wá wà ní ọ̀dọ́ wá mílíọ̀nù náírà lónìí òun pé ṣe wà aládùúrà kò gbowó kò gbòbì àfowó ọpẹ́ kò gbowó kò gbòbì àfowó ọpẹ́. gbàrọ́ gudu ní bàbá sẹ́ẹ̀tì kalẹ̀ kí àwọn sẹ́ẹ̀tì kalẹ̀ gbàrọ́ gudu pọ́blẹ́mù àkọ́kọ́ nìyẹn jẹ̀mọ́ kò sí sùkúù tí pòpáìtọ̀ rẹ̀ ọ̀bọ̀ lọ́n lò irú ìran rẹ̀ náà lọ́wọ́ bìí sí bí èrú bá fẹ́ wá ọlọ́mọ bí ó ti bá jọ yóò sì ṣàṣeyọrí àwa ni ká má ní muskila níbo là ń lọ ṣé ẹ mọ̀ pé ó yẹ ká máa dúpẹ́ kan ọpẹ́ wo ọkọ pé wọ́n kú ọmọ kú ọ̀lọ́dún ànàbí lánàá ọlọ́run wa dá padà sọ́dún ànàbí lẹ́nu à ń bọ̀ mí léyìn gbogbo sùkú tí wọ́n ti pè ń sùkú mùsùlùmí ẹ ti ẹ̀já sí kankan dájọ́ rẹ̀ náà ká fi máa yìtọ̀ ọlọ́run ọba ṣe fún wa ẹ sọ kìrìsìtẹ́nì kan tó wá nífẹ̀ẹ́ mùsùlùmí títí títí fa tó wá mú ọmọ rẹ̀ tí ń jẹ́ Gabriel ọwọ́ amú ọ̀sásọ̀ aládàbí ọmọ pàápàá lọ dálẹ̀ ó sì máa gbọ́rọ̀ ẹnu wọn pé ìmáàmù jí máa tó rè ọwọ́ afọmọ síbẹ̀ irú ẹsẹ̀ rẹ̀ sáwà o ọ̀sẹ̀lẹ̀ sáwà ní isgate torí ní pé skul tọ̀dọ̀ ti wa ilé ike wa ẹ̀mẹ́jẹ́ mi ọmọ ìpín ilé ike ilé ike la dálẹ̀ ilé ike tọ̀dọ̀ ti a ló kéré jù ìwà gbọ́dọ̀ máa pẹ̀lú ọkọ̀ tí ń jẹ́ nìsín àfi pé ẹ̀yin tẹ́ ẹ ti gbáwájú ẹ̀yin náà lọ̀gá wa mo wá fẹ́ mú àpẹẹrẹ wa nígbà tí wọ́n mọ̀mọ́ ìdé wọ́n mọ̀mọ́ ìdé báyà bí èyí ti gàgàgbà o wọn ò mọ nǹkankan torí tí wọ́n gbọ́tẹ̀ ni pé eastgate níbí ń jẹ́ o àwọn kírísítẹ́nì ẹ̀ sì níbẹ̀ wọ́n wá padà mọ̀ lẹ́yìn ànáwà tí wọ́n mọ̀mọ́ wa ọmọ yìí ò ṣe bírèkì ìjọ ṣé ẹ mọ̀ pé àwa pòfáìtọ̀ tá a bá dà tá a dà láàrin àwa àtọ́lọ́run ẹ̀ńtà ìpínlẹ̀ ń retí tẹ́lẹ̀ ọmọ mùsùlùmí ni ó mì í pé kíbùlà wa ti papọ̀ kíbùlà wa papọ̀ táa bá ti da àwọn èyí tí ò tí ìyè jẹ́ mọ́mọ́ lọ sọ́dọ̀ ibi tí wọ́n ti dorí rẹ̀ rú dáadé tó sọ àyè tí wọ́n mọ́ lọ bẹ̀ yóò yé wọn padà wẹ́rẹ́wẹ́rẹ́ òdè ni jẹ́mọ́ tí àbá ti wá bọ́ níbi àníyàn tí èèyàn wá níbi tí ń darí pé ó ti wá ń dúró de oúntàn àkọ́kọ́ ẹnì tó bá ń darí ibi tí ọmọ wẹrẹ ti ń kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ di olójú àánú lọ́nà wo ọmọ kékeré mọ̀rọ́tìbù mẹ́rin ẹni àwọn àtẹ̀rẹ̀bàwìyún ní agbékalẹ̀ téèyàn fi máa àdálà ọmọ ka àdíyìí ẹ̀yọ́ pé mo fẹ́ àdálà ọmọ yìí ọmọ yìí ọwọ́ mo fẹ́ tírẹ́tìn ọmọ yìí ọ̀nà mélòó ni mo pè é ọ̀nà mẹ́rin akọ̀mọ̀tì kan máa àbùgbàdo mẹ́rin ní ìmọ̀ rẹ̀ lọ́nà ṣégi lọ ní báwọn ọlọ́run. Ànábì sallallahu alaihi wasallam níbi àníyàn ẹ̀mẹ́tẹ̀ẹ̀jẹ̀ ń wò ṣé ẹ mọ̀ pé ọlọ́run gbàgbára tó pọ̀ fọkùnrin ọlọ́run jẹ́ àṣìlò ìlọ́fà tó fi jẹ́ pé gbogbo obìnrin tí ó dá lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹn tó bá lè rọ́pò ẹ̀ṣọ́ dídì dìrin ni ṣe ń tán wí ní ìbọn mékèrè mi ní máa tọrọ sọ lọ́dọ̀ àwọn àgbàlagbà ní o ọmọ èké ni mí ìlé máa ti kí ni o ìlé máa tọrọ sọ lọ́dọ̀ àwọn àgbàlagbà ṣùgbọ́n bàbá wa fi sí mi lẹ́nu kí n máa pé ẹni tí ó fi mí sàpọ̀ bí bọ́jú orí mi sì kéré náà gbogbo bí wọ́n bá ti máa ń ọlá ni ó ti léwu. sọ̀rọ̀ ń pè àdé àbúrò yẹn à ń sọ̀rọ̀ ọlọ́ àtàdàbí ń bì kan lẹ́gbẹ̀rún àwọn akẹ́ẹ̀ẹ́ ọmọ èké ní sáà báyìí mo ní ẹ̀sìn wàá rí sọ kọ́dà yín bá súnmọ́ mi yọ́ mọ̀ pé ọmọ òrùn lẹ́nu mi ṣùgbọ́n mi náà gbọ́dọ̀ ọlọ́run níbi làkẹ́yè mi díè àtọ́jú orí mi wà lẹ́yìn tí ó fi mi sákọ̀ bí báyìí pé àkọ́bí rè tẹ́ bá lọ owó ń tàn kò sí bí wọ́n ti máa ń rọra tí ò sí ní léwu tẹ́ ẹ mọ́kànlá fọlọ́ òdì. bàbá ń bá wọ̀ sẹ́ra ìmọ̀ àfẹ́ gbọ̀tọ̀ lọ́nà náà ni ṣùgbọ́n ń gbàtọ̀ lọ́nà sí alọ́mọ ẹ̀yìn arúgbó àgbàlagbà sí àdẹ́dẹ́ yọ máa bú èyí bá gbàlagbà o èmi ọ̀dẹ́ wò rí o mi àti àgbàlagbà jọ máa sọ̀rọ̀ pọ̀ ni o mo kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ lára yìí mo fi àdábù mo fi mọ́tẹ́wù elójá máa rí wíì jẹ̀mọ́ ẹ̀jọ́ kí n tó kú níbi ọ̀rọ̀ àníyàn àti nǹkan kan yìí gbogbo àwa tá a bá jẹ́ ọkọ àwọn obìnrin tí wọ́n dásùkú lẹ̀ ọ̀rọ̀ kankan wà ṣáájú ká tó kú láàrin ṣe é rí gbogbo tọ́lọ̀ máa ṣe é fún bẹ́ẹ̀ tí ó ṣàṣeyọrí ń bẹ̀ ọkọ rẹ̀ ló nẹ̀nì ọkùnrin òyìnbí àgàgà aládàbìrẹ́ inú mi dùn àjọ mọ̀ ní àbájọ mọ̀ ẹni tó gba sùkúù mọ́ ìyàwó rẹ̀ lọ ẹlẹ́à ni ìyàwó mi àbájáde tó bá sì bẹ̀rẹ̀ ẹjọ́ gbogbo ọ̀nà tí ẹ sa òkò jọ láti lọ pa ilé àwọn wàláhì ebi tí ẹ̀díbẹ̀ kó sí lọ kí àbò tó rọ̀ gbà yọ́sẹ̀ ẹ̀jẹ̀ tó pẹ̀lọ́kùnrin o a ń mà ṣùgbọ́n kò ṣe máa já lójú rẹ̀ ibi tí ń lọ kọ́ o jẹ́mọ́ ìṣẹ́ mọ̀ pé ìkùnlọ́wọ́ yín òun ló so máa àṣeyọrí ẹ̀ lẹ́àì òun ló sì so mọ́ oríire tí ti ẹ̀bírú sí àwọ̀ ẹ̀tẹ̀lẹ̀ tí ń wò pé ìyìnfẹ́ kọ́ ìyìnfẹ́ ọ̀gá lọ kó ti ẹ̀ wo bọ́lọ̀ ń ti gbọ́rọ̀ rẹ̀ gba ẹjẹ́ ọkùnrin à ń yan obìnrin ni àmọ́ tọ́lọ̀ ń yàn fún o tọ́lọ̀ ń bá pé kọ́ wo obìnrin ọ̀gá jù yàn lọ kò sábúrú ń bẹ tòótọ́ ìpìlẹ̀ ni pé àjọ máa sọ pé ọlọ́run sáré bọ̀kọ́ lọ́wọ́ mi ṣùgbọ́n ọmọ bí ọlọ́run fẹ́ gbọ́rọ̀ rẹ̀ gbà ó ṣe tàbí gan bẹ́ anábì fẹ́ ìyàwó Khadija nígbà tó fẹ́ ah, ọlọ́run jọ nígbà obìnrin bá wà tí bá túmù rẹ̀ jẹ́rù ọ́lù ọkọ̀ tí ó wà fẹ́ ó ní yàrá kan ẹ ìmájì bílé wọn ṣe tó tí bá túmù bá rí báyìí wọ́n wá di gbogbo ẹrù yá wa wọ́n ń kó bọ̀ nílé ànábì kò síbi tó fẹ́ gbà mẹ́ ó ṣe ọlọ́run ní ọlọ́run ló dé bíyàwó mi ni ẹ̀kọ́ sí ni àní ń jẹ̀ gbogbo ayé ẹrù mi lẹ́ máa ta yẹn bá ń sẹ́wọ́ sí ọlọ́run nàbà kó lọlé ìyàwó rẹ̀ ńlọ fasábà bíi báwo ti gbélé ìyàwó rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ǹjẹ́ agbọ́ ìjà àwọn rí àgbọ́rí gbogbo àwọn ọkọ àwọn obìnrin tí wọ́n dá sùkúù lẹ̀ táà bá ti jẹ́ ká a máa ráfi yọrí lára àyàwó wí ṣe ẹ̀pá nìyàn tí ẹ náà ti pọ́n pé ah, ọmọ ti dẹ̀mẹ́ta tí mo yáwó lọ́wọ́ rẹ̀ ṣe ẹ ti mọ̀ pé ilẹ̀ Yorùbá a ní pọ́blẹ́mù kan à ń bọ̀ mbẹ́lẹ́ yùn gbogbo ń tọ́ bá dáa tí lọ nọ́mà tí lọ fún plì àgbàpọ̀lọ́ ní bẹ́ndì ẹ̀ ilẹ̀ Yorùbá ipò ti ń jẹ́ jíníọ̀sì àfikúnlọ́wọ́ èṣù odidi àfà àgbàlagbàfà tí gbogbo orún sí funfun wọ́n sì dùn ní gbangba lọ́jà àbá pé amúbí ẹyá o èyí tí bàbá rẹ̀ àwa máa mọ bàbá rẹ̀ èyí tí bàbá rẹ̀ àgbà sáà bàbá rẹ̀ wọ́n sì ní èèmọ̀ nǹkan lọ èyí tí wọ́n fọ̀ fún tí wọ́n lò fún a sọ̀rù rẹ̀ rẹ̀ kí ẹni mẹ́mẹ́ tí ó ti bẹ̀ kú láwọn èèyàn ó jọ́nà lọ wàláhì súnmọ́ bí láti lẹ̀rí láìláì wa bàbá mi ọmọ súrọ̀ máa ẹgbẹ́ ìpè ní mẹ́wàá kọ́ bá ṣùrọ̀ mẹ́ wọn ọmọ lórí wọn mọ̀ súrọ̀ báyìí wọn mọ̀ súrọ̀ báyìí mọ̀ wá kà fúnra mi ọwọ́ ajẹ́ mẹ́wàá wọn ọmọ. kókò ṣe nínú ilé bí wọn ti bí mi ẹnìkan ọ̀ṣáájú mi karú kùránì tí mo ẹ̀sìn wo ti àfáà gbangba gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá dé kọ́rọ̀ wọ́n mọ̀ wá pé ọlọ́run foríjì àwọn padà in tó sì fà náà ni pé ń ń sọ pé in tó da ìkọ̀nọ́mà èsù lọ dá tó jẹ́ ọ̀dà kí là wá sáà tó lẹ́yìn wọn sàárà tí ń mọ́ mọ́sálásí sàárà wọn wà sún nígbà yẹn wò tó gbọ́dọ̀ tó yẹn kí ni ẹ wá pẹ́ nígbà wo tó fi náà lẹ̀ wá ń ìfáwọn èèyàn náà wọn pa ibi ọ̀rọ̀ ń lọ yìí wà láńlá lélẹ́yìn àjẹmọ́ wọn wá sáà kọ́mọtì bàbá wa bínú sí wọn pé ẹ nífẹ̀ẹ́ mi ṣé nǹkan ìṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ ni tó wá jẹ́ sí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá yọjú tí bá ti á kúnnù gbogbo wà lẹ́yìn nǹkan kí ni tó ṣẹlẹ̀ bàbá ní à ó lẹ́rì lórí ẹ̀ kìí sọ̀rọ̀ tó gbọ́n ẹ sì wo nǹkan náà nígbà tí ó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ náà ní bẹ̀rẹ̀ ẹni nǹkan wà náà ni lẹ́rù ọlọ́run tọ́lọ̀ níjọ́rọ̀ rẹ̀ ọ̀bàjẹ́ tọ́rọ̀ rẹ̀ ò ní dárù lọ́bá ní sàárà yàtí mi pé ìmọ̀ wà sásùn bá mà àṣùbáǹkì ní nǹkan kọ́ gbà mo kúkú sí ìwọ́ sáìlá ẹni kò sí mọ́ kankan gbogbo náà kó torí pé tún lọ́wọ́ máìlá ìmáàmù ni ó oní ọ̀làfáà tó gbé máìkì ń gbangba tí ń sọ wípé ẹni tí ń sọ bí ṣe ń sọ̀rọ̀ yìí ṣe báwọn náà kéwọ́ ọ̀hún kó tó wá mọ̀ wípé ṣe ń wí àfáà sì lò bí àwọn àwọn òṣìṣẹ́ nǹkan mìírì nínú ìsẹ̀mí àwọn so jàmáà àwa tá a jọkọ̀ àwọn tí ń dálé ẹ̀kọ́ lẹ ẹjẹ́ akun àlọ́ táni àwọn bá ti dá àtẹ́lẹ̀ ká kun àlọ́ ṣùgbọ́n òkun tẹ́lọ́rùn tẹ́lẹ̀ tó bá ti rí pé ìyàwó òun fẹ́ máa náwó tó ṣe bákan àbọ̀fẹ́ mọ̀ sí ẹ̀rọ kò ní kò ní kọ́rẹ́ tiẹ̀ tó rú níbi tó fẹ́ kó forí ẹ̀ sọ. kọjẹ gbèsè jẹmọ ẹ dákun gbòǹgbò lẹ́yìn ọ̀nà ẹ sì jọ gbogbo àwọn ọkùnrin ń tí ọba wú àkíyàwó owó sí ẹjẹ aṣọ fún ẹ bá a bá ń finú bá wọn jà yọ hàn náà nínú ìsẹ̀mí wọn nítorí pé ọlọ́run ti pa wá pọ̀ ọlọ́run ti kí ni o kí lẹ̀ rí wa adébísọ̀ sọ́dọ̀ mọ́ wà kan ọkùnrin kan bá dé sọ́rí ìyàwó ìṣàgẹ̀gẹ̀ wọn ní ìrìnà sàṣàlám nǹkan kan bẹ tí máa ń dàrú máa lójú àwọn fẹ́ béèrè mẹ́ni abọ́mù náà sì ha kọ́n alàlùmọ́ra tó bèé bá ti má rí pẹ̀rẹ́ báyìí ta lẹ́ni tí ìwọ rẹ̀ jáde gbogbo wọ̀ lọ lọ́dọ̀ obìnrin o tọ́jú pé ó nọmba wọ́n tẹ̀pẹ́tẹ́lẹ́bì bá pè é ìpé tẹ́lẹ̀ ní ọmọ ẹjẹ́ tù ní ìbá àjẹ́lóbi tó pin lọ́jẹ́ nàmbà wán tó ń tàn bẹ́ẹ̀ padà pé padà kódà kọjá pọ̀ ló pè sí one million àwọn èèyàn bíi náírà ní pé one ẹni ọyọkọ ànábì ní kọdàrú ìyá aṣá ìrẹ ha ọkọ obìnrin ni o òdì ní ọ wá ní wà àlà rọjúlì ọkùnrin kọ́ ànábì dá o torí pé àdíìsì ilé làwọn àfáà fi yanjú ẹ̀ nígbà tẹ́ ń ṣe mùwázánà láàrin bàbá àtìyá pé ta lágbára ẹ̀ lágbára jù lórí ọmọ no ìyàtọ̀ ń bẹ láàrin mo fẹ́ pàṣẹ ìyàtọ̀ ń bẹ láàrin mo fẹ́ dáadáa padà wọ́n fẹ́ bàbá kèé mọ́ ọmọ ibi problem ti wá ní wàlẹ́ aláṣẹ ọmọ bàbá tí bàbá bá sì pàn láṣẹ nǹkan kan ń bá fàbú sí abẹ́ wàláì kí ọlọ́run fi múlẹ̀ fẹ́ ìtọ́jà burú lọ ni ọfẹ́ fi sílẹ̀kùn orí fún ni ọmọ kan bẹ bàbá rẹ̀ bá sọ̀rọ̀ ọfẹ́ fẹ́ nìkan fẹ́nìkan gbáwo ọ̀rọ̀ sáńdàrú fẹ́nìkan bàbá rẹ̀ wá ní ẹni tí ń sàbòsí rẹ̀ ọmọ mi oníkọ́ ọfẹ́ ń wò bíjọ ọmọ kan lọ lẹ́ni bá kú wàhálà ìwà pọ̀ àwọn èèyàn wá ń sáfá bẹ ọ̀rọ̀ bàbá rẹ̀ pé ṣébí mẹ́rin mọ̀kànlọ́bẹ̀lẹ̀ àná mo wá wà lọ bàbá aláṣẹ ọmọ ni kìí so mọ́ra tí bàbá bá wá ti ọmọ bèèrè tí nǹkan kan wá yọjú ń bẹ̀ tí wá ń dàbí ẹni pé ìdìbò ẹ̀ṣẹ̀ o wà lẹ́òórí ńlá ń bọ̀ fọmọ bàbá wọn dìde bàbá wọn ni à òun ti kú ọ̀pọ̀ ayé ní tí ń ṣe tí ń sọ tí ń sọ káàkiri ń pa àwọn rè ìgbà ńlọrọ tó túkálẹ̀ lẹ́lẹ́ àwọn tó tó yé ọmọ fẹ́ dóore padà ni fine tá a bá wá fẹ́ dóore padà ọ̀tọ̀ ni bọ́ọ̀lù ń ṣe gbé kalẹ̀ o ìyá ju bàbá lọ nígbà bá fẹ́ dóore padà ànábì wàá dáhùn pé tí wọ́n bá tún ní ọkùnrin ọkọ rẹ̀ ń ló tóbi jù pátá lẹ́yìn ọlọ́run àtàkùn lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá ní ọkùnrin rẹ̀ ìyá rẹ̀ ló jù. ṣe wá rí ń gbà mí wàlẹ́ fún kí ló kọ wọn ṣe mọ̀ pé a ti sọ ti bó ṣe wà ní líkì àwọn obìnrin kan bẹ in tí máa bí wọn nú láyé nìkẹ́ pé intẹ́sì sí ìṣèdí ẹ̀ òun o ọlọ́run ṣe pé ń bẹ lọ́dọ̀ ọkùnrin náà bẹ àwọn obìnrin kan bẹ wọ́n mọ̀ hẹ́ẹ̀tì kéèyàn máa kọ̀rẹ́tì wọn o. kọ́dà kò jẹ́ pọ́nà tó bá da kọ́dà kíyàn sọ pé ó mú mo mọ̀ pé kí ní ìtúlẹ̀ fẹ́ di inú ṣùgbọ́n ma sì ráníyàn ni màá kọ́kọ́ <laughs> màá sẹ́ndì fifty million naira sí iná kẹ́ ẹ fi lè gbọ́rọ̀ mi yé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tọ́ra láti tẹ́ ẹ tó pè ojú kan náà náà ni ọjà sí. a bá nírú wọn tí sì dàlẹ́ ẹ̀kọ́ lẹ̀ à ń bọ̀ nítorí oríire a máa wa ni iṣẹ́ ti kúnṣẹ́ fún yín nù ó ti padà fẹ́ lọ máa forísọ sọ nǹkan mi àdúrà wà já ọkọ̀ náà wà lẹ̀ láwọn ààyè kan nítorí pé gbogbo owó ṣe kúyàwó rẹ̀ lọ́yìn ẹ̀ẹ́jọ gbó kọ dáadáa tó bá dọ̀la ni. àwọn ọmọ tí ń bọ̀ yìí èèmọ̀ mọ̀ sí lọ́lọ́run tí máwọn ọmọ kéékèèké èmi náà máa dá padà sígbà táwa náà wà báwọn tọ́jọ́ wípé àwọn sọ yìí ẹlẹ́rìí mi náà torí. a wà ní ìjókòó kan sátúnṣe kan bàbá wa kan wá dìde àwọn tó mú kó bàbá wọn bàbá wọn wá ní nínú ọ̀sẹ̀ ní àwọn àwọn ò lè gbàgbé ẹnìkan tó ti jẹ́ principal wọn rí when I was young when I was young òyìnbó pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n ti sọ̀kan àlọ́jà bí kí ni ìtumọ̀ yẹn àwọn ò sọ fún mi ẹ̀gbájọ wà bẹ́ẹ̀ ni bàbá ìwà ń sọ̀rọ̀ kan ah, èèmọ̀ ni bàbá tí bàbá wa jèrè rẹ̀ náà àníyàn dáa o wàlé àníyàn dáa pọ̀ tí àníyàn bá ti e dáa jẹ̀mọ́ gbogbo ń táyé orí ọmọ àwọn ẹ̀sà mọ̀kànmá wọ̀n báyìí àwọn èèyàn kẹ́ dìde wọ́n ní ọba tọ́ra nẹ́bí alábòsí ni àwọn èèyàn ni wọ́n ní kírútẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ẹ́n èèyàn fi fífi yẹ àṣìṣẹ́ ọwọ́ àfi àríjẹ̀ náà ní ọmọ ìgbẹ́bẹ̀ lọ gbére pẹ̀lú àìmọye ọdún béèyàn bá fi ń tọ́ da san tọ́ da ju jẹ́sẹ̀ sí àǹdáadáa lọ san ìyẹn ọ̀kà wọn ṣùgbọ́n èèyàn lọ fífi yẹ àṣìṣẹ́ ó fi sẹ́lọ́hun ó wá lọ wọná ẹni kọ́ mọ̀ gbúmọ̀ lọ́gbẹ̀rẹ̀ ó ń dáadáa wọ lọ́jọ́ báyìí àwọn mímọ̀ ní ṣe in tí ẹ fi wá gbọ́ lọ́njà ló nílá sẹ́yìn náà tó pè ní ọba abú àríyànṣẹ́ lára sí yàn ní mẹ́wàá èèyàn ti tó ń jì sán àwọn ọ̀dà tọba ti bá wọn kò sí wàhálà ṣùgbọ́n èèyàn ti àìdá mẹ́wàá sí ọ ọwá fi àìmọye sán padà ẹ ń pè lọ́ba agidi ọbún déédéé sọba lọ́dọ̀ táwọn àwọn mímọ̀ ní ẹ̀ṣẹ́ ìntọ́ yanjú àlàmọ́rí nǹkan tàbí tó ó sì tó sáájú ẹ̀mọ́ sí lọ sáájú tó sáájú ẹ̀mọ́ àjọ gbàwẹ̀ ní o ẹ mú ìgbìn ẹ̀kọ́ rí ẹ̀bùnmi gbóná ẹ̀ ń pẹ́rọ̀ pẹ̀sẹ̀ntì gbìn ọmọ ẹran kó sì ń kọ́ sí bọ́dà ẹ wá ń pẹ́rọ̀ pẹ̀sẹ̀ntì zẹ́rọ̀ zẹ́rọ̀ zẹ́rọ̀ ní fúgbìn sáájú tí bá sọ pé sókè tó ẹ̀ sọ la ilaha illallah la ilaha illallah ah, kí mo sọ kẹ́ sọ́tọ̀ Ibrahim àwọn àfá àwa ni ọlọ́run ti yanjú ẹ̀ àníyàn lọ́lọ́run ti yanjú ẹ̀ eléyìí bá a ṣe ṣe àwẹ̀ ìsìn kí làjọ ń ṣe ní àti ah, ọlọ́run tó sọ àbẹ̀ ní o a sì tún gbà ìlànà gbà lọ́yìn bá a ṣe ń gbà lọ́yìn láti dùkú ọlọ́run méje lé ọ̀já gbà máa wá o àníyàn wà a bá ṣàǹṣẹ́kù ń tá a máa ṣe lọ́nu nígbà ọ̀dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni mo fàníyàn ń sọ lẹ́sàn-án torí tí n bàtí ìpọ́ tèmi náà lọ́ọ́ máa ṣe lọ máa gbàdìjà náà rẹ lọ sọ ibùwádé pẹ̀lú ọdún eégún mo ní ah ẹ̀bẹ̀rẹ̀ lọ́dún yìí wàláyé lẹ́yìn tí mo jẹ́ eégún gan nígbà mo kà wọ́n tí mo sáté wọ one oh eight látàwọlẹ̀ <laughs> gidi ah, e, ọdún eégún ọdún ìdùn ní ìwúlẹ̀ kà máa ah mo bí ọmọ kan létí ah mo bí ọmọ kan létí ó ti ẹ̀ tó ìdààmú sọ́sọ́ báyìí tó gun àbòyún kan kọ̀ mo sì mọ̀ pé tó bẹ́yẹ jọdún orígun tí ń bọ̀ tẹ́lẹ̀ ìdí ẹ̀dùn tó báyìí èyí tó ń wá ìdà tó ju èyí tí mo lù lọ́dún yìí lọ ìdí ọ̀rẹ́ ni ọ̀bá dọdún ń gbó òkú ọlọ́ni bó o pinlẹ̀ dọdún yìí náà èyí tó tún sí náà rè máa lò lọ́nù náà ẹ̀rọ kò ṣe alábòsí lọ́wọ́ bá ń gbà náà bàbá ìwá ní àwọn fẹ́ sọ̀tàkà fún wa sọ̀tàkà bí bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn ní pírísípà kan ìmẹ̀ ẹ̀dá ni bàbá wọn bàbá ìdáàpọ̀ lánìyàn kúrò àwọn ọ̀sán máa fún mùsùlùmí gẹ́gẹ́ níjọ́ náà wọ́n yá wá dídá wọn náà sì láwọn títà sọ pé tí wọ́n bẹ̀ nààyàn èèyàn gan mọ̀ nú ẹ̀mí rẹ̀ wípé ń gbapa ìfun ni tí ó burú wọ́n ti pọ̀ tí kò sí ohun táwọn lè ṣe ní tẹ́tì àwọn tí bàbá ń bá yẹ ti inú àwọn máa dùn wọn ni kí eléyìí ti bọ́ sí kí n príncipà máa wá sí yóò dùn wájú gbogbo àwọn wọ́n ní yóò ti hálẹ̀ ẹkùn pàǹkẹ́lẹ́ wá ẹlọ mọ́rúgbò wá ẹmọ́ mọ́ ọdọ́ ẹlọ bọ́mí gbóná pẹ́pẹ́tàwó ah! mr gbangbade sí drama yìí sísè náà nìyẹn ah, ẹ̀yìn ọmọ yẹn disappoint mi ah! ṣùgbọ́n ó sì wù mí kí n fìyà jẹ yín ṣùgbọ́n mo ti ju gómìnà tí ń bẹnu yín ah mo ti ju ọba tí ń bẹ nù yín tààtì ìfẹ̀kọ́ wà náà àkọọ́lẹ̀ mi pé mo nà ọba ah àìmọye commissioner of police tí ń bẹ ẹ̀yìn ọmọ ẹ̀ ah mo dá yín lé àìmọye ọ̀gá sọ́jà àìmọye adájọ́ àìmọye lọ́yà àìmọye mọ́mú yọ́ máa sọ́wọ́ lójú sí wọ́n ní sẹ́ẹ̀tì àwọn kò sẹ́ẹ̀tì tó dáa tó wọ́n múra gidi èèmọ̀ tán àwa rí lọ́wọ́ gbẹ̀yìn ìntí ọ̀sọ̀rọ̀ pẹ̀lú wípé àwọn ọmọ kí ó máa ń pàwọn àfáàlé wọ́n ní ìwà tí ń bẹ lọ́wọ́ ọ̀gá àti ìwé ìlókóyàjẹ́ wọ́n náà mọ ọ̀gá kan ọgbádòkun ni bọ́mọ kó sì dénà máa mo ti ṣe visa ni mo fẹ́ kẹwàá lọ lo three months lamẹ́ríkà wọ́n ní àwọn ò lè káyé ilé tí wọ́n kọ́ fún bàbá wọn àwọn ò lè káyé ọkọ̀ tí wọ́n rà fún ní àmà rẹ̀ wọ́n fẹ́ àwọn tí bàbá iye ìjáde láyé ọmọ iye ọmọ tí ń tọ́jú rẹ̀ tí èèyàn bá wá ní bá nídìí èyí tó òun ti ẹ̀fún yí màtọ́ lọ́hùn tó bá wá jẹ́bi ìtọ́ lọ́hùn wà láàlẹ́ sọ́ọ̀tì àwọn àgbàlagbà ní wọ́n ní ẹ̀pà àgbò máa ń fi ni kò ní já bàbá sì kìsìtì náà yọ padà bòójú ẹ̀ àti bọ́m̀bì tàwa kílùkọ rẹ̀ àti bọ́m̀bì ti ọkọ ìyá òpàtírẹ́sì àti bọ́m̀bì ti ìyá náà fún rẹ̀ wípé bọ́wọ́ obìnrin bá ń yọ sókè ìtẹríbọ̀ gbọ́dọ̀ kú ń bẹ̀ o nítorí nǹkan mìíràn kọ́ nítorí ara yín àtọmọni jàmáà ẹ máa wè mọ ọlọ́run agbára tó lọ ń gbé fọkọ tó bá sì lò nípa pé ẹ̀mí ẹ̀ pin tọ́bẹ̀ gbé ọmọ ṣépè láti lè bá a fi dáyàwó rẹ̀ la ọlọ́run sì máa gbà ó sì jọ ní sẹ́ni ìntọ́ fàárẹ̀ o gbogbo alájọgbàpọ̀ lórí ibú ọkùnrin ní máa ń pò wọ́n gbẹ̀yìn ìyàwó òun kódà kò bèèrè ìyàwó rẹ̀ bàbá ọ̀bá ti ń sọ àtìrí o bẹ́ẹ̀ bọ́ ṣe délé nígbà ọmọ ọmọ tí mo ṣe kẹ́ à ṣí bí mo máa gbẹ́ yẹn mọ́ ọmọ tí mo ṣe ọmọ wọn ni ó ń yàwó kan ló lè rí bẹ́ẹ̀ ẹ ló ń yàwó kan ni o, ẹ̀ẹ̀ ó yàwó gẹ́gọ́ o, òpònú ọkùnrin tọ́rọ òye ní máa pòun ọgbẹ̀yìn ìyàwó òun yóò máa sọ fún ìyàwó rẹ̀ pé sọ́ọ̀ máa tó jẹ́ mọ́ wà sí ọba ní nígbẹ̀ mọ̀ pé mi ní gbẹ̀yìn rẹ̀ àníkọ́dà kọ́bì ojú tọrọ kí kọ́sájú èèyàn kù kì í sọ̀rọ̀ pé bóyàn jẹ́ ìyàwó kan ọ̀rọ̀ ìyàwó kan àti aníjù kan lọ ọ̀rọ̀ tó àti ọ̀dà wà lálẹ́ ni tí ó níyàwó kan àfọlórí nítorí pé ọkùnrin tó bá tánú ìyàwó ẹ pẹ̀lú fẹ̀ ìyàwó kan lẹ́ẹ̀ bàlẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ kan ni ó ní àwọn olóríire inú wa dẹ̀ nìyẹn àwọn ẹni gidi tí ilé ayé yé dáadáa bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá wo àwùjọ lọ wo àwùjọ bọ̀ ẹ ní rí ọkùnrin kan kó ìyàwó kan lọ àfọkùnrin tó ìlú pé fún ìyàwó bá tó bá ti dá fáwọn ọmọ rẹ̀ wọ́n máa mú ìyá ọmọ Bàbá ẹ̀ tí ìgbọ́kejì tí ẹ fi sọ pé à ah, ní ẹ̀fà níyàwó kẹ, ẹ̀mọ rẹ̀ yóò pọ̀lọ̀ mú ọ̀dọ̀ kẹyìn, gbogbo pàtí ẹ̀ ń sọ́yìn mi, èdè tí ń sọ̀rọ̀ yìí lọ. Bàbá tí ẹ̀rọ pẹ́ ilẹ̀ bí wa. Ó sì wù ọmọ kí èmi kó ṣe bí àgbà ọjọ́ orí ni ọ̀jẹ́ yìí. Ìtí ń sọ ni wípé olóríire ọkùnrin ẹni rin tó dáa pin láàrin wa ní máa níyàwó kan torí bọ́kùnrin bẹ́ẹ̀ níyàwó kan ìfẹ́ ìyàwó rẹ̀ ló ní bọ́kùnrin bá nífẹ̀ẹ́ ìyàwó ìyàwó kan ni ó ní ojú kan nìyẹn akẹ́tù wa wà ní wa ọkùnrin náà tó ní sànú yín gbogbo ọkùnrin tẹ́ bá di tó bá nífẹ̀ẹ́ ara tọba wa rí bẹ́ẹ̀ àwọn abúkàtà abukata abúkàtà tàbí abúkàtà rẹ̀ yáwá abúkàtà àbá abúkàtà ọlọ́run o gbogbo àwọn tó jẹ́ pé ohun àtọ́kọ̀ ẹ̀ náà ní ẹjọ́ wà lọ́wọ́ ara wọn ọlọ́run bá ní kọ́ obìnrin tó bá ọkọ rẹ̀ bá ní kọ́ máa ṣe bá ní kọ́ máa ṣe títí lọ jọ bá ní gbogbo ẹni tó dẹ́pọ̀ nìkan ní bẹ̀lọ́dẹ̀ ọkọ rẹ̀ lónìí sí ọlọ́run máa bá ń kọ́ ọ máa ń ṣe títí tọ́kọ ìgbàgbéra nítorí pé igbó tí inú obìnrin dùjù níjọ́ tó bá wà gbá àyà yìí tó bá rí funfun bẹ̀ tó sì tó nìkan lẹ́dẹ̀ẹ́ ń ta àbòjú sí ọlọ́run ṣe ló kọ́ wọ́n máa sọ̀ka rẹ̀ lókú báyìí ta ni wọ́n mà ló pọ̀ ọkọ̀ yá bu ẹ̀rìn ẹ̀rìn tó pí ọ̀jù náà ọlọ́mà ní ìṣẹ́bẹ̀rẹ̀ fáwọn ìyá wa jẹ́ wọ́n máa ṣe jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ wọn tí wọ́n jọkọ̀ fún wọn kí wọ́n gbàgbéra láti fẹ́yàwó lẹ́ gbogbo ẹmbá jẹ́ nìkan ọlọ́wọ́ àjọ àwọn ọkùnrin náà torí aláìní rẹ̀ ni àlédà gẹ́gẹ́gẹ́ ó ti fi ń tí à sì jọ yé wa gbogbo bára mẹ́rin máa rí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó yé wọ ọlọ́run mọ́ fúnlẹ̀ mọ́ ijó ìyàwó kan jama ń máa lọ mo ti àdúrà kan àwọn èèyàn ń mo tún sọ́dọ̀ ẹbí islam lájọ́ ń ṣe láàrin ara wa mo tún tẹ̀kẹ́ jẹ́ ní ọkùnrin ọkùnrin ah, ah, nínú àwẹ̀ táàtì tó ń gbà ní ìtara wa eh? ah, Ọlọ́run dákùnrin jíárí àwọn àgbàlagbà pẹ́ ọlọ́run jíárí àwọn àgbàlagbà pẹ́ ọlọ́run jíárí àwọn àgbàlagbà pẹ́ ọlọ́dàní kan sí rẹ ọlọ́dàní kan sí rẹ ọ̀kan náà wọn afáwa wọn nígbà táwọn wà ní kékeré bọ̀dá àwọn kan bẹ ó burú ó burú táwọn ò lè ròyìn ṣe burú tó ọlọ́wọ́ àdìjọ́ wọn ni ẹ̀jẹ̀ àlọ́tọ́ àbágbà wọ́n sì ní bàbá bàbá náà jọ lọ́jọ́ náà wọ́n ní kọ̀pọ̀lẹ́tì ni o èmi bàbá wa lẹ́ ojú rí o ẹ̀wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àgbọ̀kú àgbàlagbà mọ́ ọ̀dọ̀ ní kú bàbá ẹ bá ní bẹ́lọ̀ àtẹ̀yìn kú kọ́lọ̀ wọn sẹ̀ mọ́ rọ̀bọ̀dọ́ ọdún ìdí èdè tẹ̀mí sámẹ́ ìrì ọmọ ẹgbẹ́ kẹ̀kẹ́ tí ó kù bàbá ní ọ̀sáàgbẹ̀ ìkejì náà bá tún bẹ̀rẹ̀ ni bàbá wàláyé asùn akọrí ìdì kan náà ni títí bẹ́lẹ̀ mi bọ̀dá mi títí bẹ́lẹ̀ mi èmi náà bàbá ọgọ ọdọ ń kú bàbá ọdọ ń kú ah, ojú rí ẹ̀rọ ọmọdé àrátẹ́ ìkú mọ́ o fijere n'odere nwoke dapaba ni wa say in termi dey di winni o ni beeni onye pada say maa n pie egbe wa ebe ati wa jukuna soro ro ni ebi a n roji li olodakosanowa o gbogbo ole ti ti n to meji ogbunewo gbogbo ole ti n mehe ibi ti ti n jo banebi ayé ìta abájọpọ̀ ebe ní sílẹ̀ méjì wọ̀lẹ́ àṣírí lò kọ́ ìdà ta ní ìdìbẹ̀ lò kọ́ ìdà wọ̀lá ní ìdìbẹ̀ àní kí ni o ń bá sí ọkùnrin ló ń yàwó kan látọ̀dọ̀ ara rẹ̀ wá kọ̀mọ̀lérí àwọn méjì kíyàwó ọmọ asáré kí kọ́dà kò kan wo tí ó pè pàdé ọlọ́run wọ́n á mú lẹ̀ irun òní wọ́n mú lẹ̀ òní kó ṣe ọlọ́run wípé sọ ọ̀rá tó ń wo yìí fọ́ọ̀mù wánù ni kí ni túmọ̀ wánù ní Yorùbá fọ́ọ̀mù ẹ̀yọ̀ kan sí Arẹ́bìnrin òkú ẹgbẹ̀ mi wọ́n tí ìyàwó wà mẹ́. Ní ìfẹ́ gbogbo rú ní ìfọ́dù ti lẹ́nu o ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run sí ajẹ́jẹ́ o tí àwọn obìnrin bá gbọ́ ọkùnrin yé ó yẹ kẹ́ ẹ rí ọkùnrin sí gbá ah, aláfààtò ni ó sunlọ fẹ́yàwó kejì tó tí ìròpó olè àwùjàrò lérí èmi nìkan yìí fún tó sì wá lọ dánwò yìí àdúrà mi wà pín méjì báyìí kọ́ mọ́sì se nìlàjì báyìí torí ìfẹ́ ọgbẹ́ ní tí ọ̀dà pàdé ọlọ́run ìjọ ìyàwó yàn bá ti pé méjì ó lè sọ pẹ́ sí ìrẹ́ ní kọ́lọ̀ owó mọ̀ kìí ti pé yàn máa ṣàbòsí ah, àmójẹ̀mù kò ní eh, ẹ̀ṣẹ́ kí ni àwọn abẹ́wú ní ẹwà lè máa sọ eléyìí ṣe rí ẹ̀yìn ìyàwó ní àmì èèyàn dáadáa lẹ́yìn àwọn bàbá tí ń rán pé kí n wọbẹ̀ lọ́yìn bá a sọ tọ́jọ́ bá a kàn rán wa létí ẹ̀yìn dá ẹ fi yàtọ̀ nú àwọn obẹ̀ àwọn obì mà ń bẹnu àwọn obì yóò ní baálé ibi ajọ́ ń lọ àlèkè àmọ́ ní tábà làá máa lò èmi ń dàrún kí inú yàtọ̀ sáà ń dàrún kí èmi ọ̀mọ́rú òwe tí irú ìyàwó bá ń pa ẹ̀ṣẹ́ wọ́n sì kù lẹ́ bàbá wa gbà ọlọ́njọ́ gbogbo létí tí ń tò mọ́jọ ọ̀darù ọlọ́dà ní kàṣẹ rẹ̀ ṣé ẹ rí tó bá jẹ́ wípé ilé olórogún ìrìnlẹ̀ tó dùn tó ẹnì kẹ́kẹ́ ìgbébẹ̀ pọ̀ gọ́ òun kálukú ọ̀sà ẹ̀wájú àlọ́nú ilé ànábì sallallahu alaihi wasallam tábà sọ ní ọ̀nà mọ́rin pọ́ dùn ó ń fi ọlọ́run lójoojúmọ́ ẹ̀ẹ̀mejì ni máa ń dọ́dún àyàwó rẹ̀ lójoojúmọ́ yàtọ̀ sẹ́ni jọ́sùn lọ́rẹ̀ ẹ̀ẹ̀mejì tí wọ́n bá ti ń kásùn bá àtán sáré bá ti báwọn yẹn sọ̀rọ̀ ìmọ̀ ń bèèrè wọn pé ẹ ń bá lálà tí ò yé ànábì nìkan lọ́yọ̀ ń dẹ̀ fún o ànábì nìkan lọ́yọ̀ ń dẹ̀ fún o ànábì ọba tuntun pé àlá kìí ṣe ń hmm. tẹ́yàn máa ń rọ́lù tí ọba fẹ́ kó bínú ọlọ́run hmm. àrẹ́bí ni juz'un minan nubuwwa ni min sabi'ina juz'an minan nubuwwa tí wọ́n bá dá ìdí ànàbí sí sẹ́mùtì àlàjẹ́ kan bẹ̀ nǹkan yẹn sì nǹkan àwàdà oore ńlá ẹ̀bùn ńlá tọ́lọ̀ ń gbé fáwọn ànàbí ni ọwá jẹ́ tíntín bẹ̀ ọwá ṣẹ̀kù ó sì kí ni ó ọ̀ṣẹ̀kù àlẹ́ èsè ń tẹ́yàn máa ń sáré sí láti tu kájọ ká dákun kájọ ká dákun sọ fún wa kájọ n a fìjọ rí ọ̀kan wa n fẹ́ wọn gbogbo ana lámà wọn sáré ààrẹ ìwà pọ̀ ààrẹ ìpọ́ gán ààrẹ ìpọ́ ń bọ̀ wá dìjọ kan nínú ààrẹ mo fi le tó nàbá lálà bá ara àwọn àwọn àárí ẹ̀ tọ́jọ bẹ́ẹ̀ tí a pọ̀ lọ ah! máa fi dínà bá bú ẹkún pé ah, láàrin àwọn òkú ọlọ́run ọlọ́run wọ́n ní orí ìbànújẹ́ ìlàwọ̀ wà ara ń sàyà títí títí eh, bí ìṣe yáyọ ọ̀fọ́ ọ̀rọ̀ ẹni tí ọba àbúrò alìkì àmọ́ nu ọkàn òsì bí wàrà ń yá gan wọ́n ló ó sì jẹ̀yìn Ramadan bó ti tọ́kẹ̀lẹ̀ nìkan bá dé lọ́mọ ní ustad ustad ẹjọ́ sẹ́ẹ̀ lè pa mí ayé ẹ lè pa mí sí lè kẹ́ mọ́ pa wọ́n ní kí ìtumọ̀ rẹ̀ mo fẹ́ sórí kan fún ni ṣùgbọ́n kẹ̀kẹ́ sọ fẹ́ni ẹ̀ka ustaz mo fẹ́ kí ẹ gàrà fọdún yìí ẹ mú passport yẹn wá ọ̀sán lọ sí visa sí nǹkan kan ní àbá kọrí ọ̀nà lórí gbogbo ọ̀kan aráṣà ìyá díẹ̀ díẹ̀ náà ni wọ́n lọ wá dìjú àrọ̀fà àwọn wájú kò lábẹ́ tẹ́ǹtì àwọn wá wo bá àti pàkájà aṣọ tí ọ̀rọ̀ ń lọ tí àwọn èèyàn sírí ẹ̀ lọ wọ́n náà ṣẹ̀ṣẹ̀ wà ní a flashback pé aaa ah! bọ̀tí èèyàn bá ṣe bá ń pín nǹkan rẹ̀ tọ́wá bóyàn ní nǹkan sáré dápadà fún jẹ̀má ẹ̀jẹ̀ àtìlẹ́ ni ma ẹ̀ẹ̀ẹ̀ẹ̀tì ní kí ìyà ìdínà ni ẹ̀ẹ̀bẹ̀ náà mọ̀ ẹ̀tìlẹ́ ni tí ẹ̀rẹ́ tí mọ̀ ń sọ yìí ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí tí wọ́n bá tọ́ mi bléèdì báyìí ẹ̀jẹ̀ tí ó jáde lára mi ní ó jáde lára ń sọ bàbá náà ti jẹ fún mi wọ́n sì mẹ́láyé dìsìn ní nǹkan bíi thirty five years ago wọ́n bá sùn èkó ní àti wà wọ́n ní bá ṣe sùn ní àbá ń sáré lójú ràn ààrẹ ìkọ̀ ní àbá kú lójú ràn náà wọ́n bẹ̀rẹ̀ àbá lọ gbẹ́ sáàrí wọ́n gbẹ́ sáàrí ní ń pa àwọn àfáàdà ó ní wọ́n èwẹ̀ bú bẹ́ẹ̀ náà ní àti gbogbo àdúgbò àtẹkùn kálukú ní àti ìwé àwọn wọ́n ní wọn aṣọ tí wọ́n wá ẹrẹ di ikú dá wọ́n sì máa sọdé wọ́n sì wí àwọn wọ́n ní máa ṣe ń bá wọn láwọn èrò tó bí omi ní ẹ ti tẹ àwọn síwájú màmù ní ẹ sì kàbárà wọ́n sì kí ogun ọ̀run tán ní ẹ bá tún gbà wọn lọ àwọn òjì títí tí wọ́n bá gbà náà sáré wọ́n sì wé pẹ̀ náà lórí àwọn èèyàn tí ń sunkún sunkún bọ̀ sílé náà bá tají padà gbòkè o ìgbìnẹ́ka bí n bá lọ sílé ìta mo fi wájẹ̀ fún tọ̀ ní ọlọ́run ọ̀rọ̀ mi yí ọ ẹ̀dá kò sì ní gbọ́ mi wọ́n náà wá ń sọ fún mi ó ti wá di bí twenty three years ẹ̀sẹ̀ à ń sọ fún mi wò sọ fẹ́ẹ̀ fẹ́ẹ́ nǹkan kò sì fẹ́ wọ́n ti mẹ́rin sí wọ́n ti wọ eighty six báyìí. ìntàfẹ́fà ni pé àwọn sọ̀sọ̀ láàárọ̀ yóò máa bìlì lọ́wọ́ àwọn sọ̀hábà ìgbésà rẹ̀ ntọ́lá lànà yín tí máa ń fa àròsẹ̀ tó bá wá ṣe yóò tán yóò wọlé padà báyìí yóò máa wá lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ nǹkan ọ̀kan kí ni máa ń ṣe àdúrà ni máa ń ṣe fún wọn láàrọ̀ kí bá wọn náà jù ẹkú àfaradà o ẹdá pẹjọ o <laughs> ànábì mọjẹ mọlẹ gbà nílẹ̀ bí Ọlọ́run o tí mò ń sọ gbangba ẹdá pẹ ẹ má dàrú nkọrọ ọlọba mo yín dúró ẹ sófo nìkan yóò kú mbẹ yóò tún bọ bómi yóò bómi tó bá wá dúró lẹ asiri yóò wà lọ bá wọn náà fẹ ń bá lọ́rọ̀ tó fẹ sọ.

kí ni ń ṣe anábìnú o ìyàwó sọ ni inú mi dùn sí mítìn tẹ́ pè mí sí mo ti bẹ̀rẹ̀ mo ti jọ iná ló ti yá gbọ̀ pẹ́rẹ̀ bí ìbábò rẹ̀ sáré fún oúnjẹ ọlọ́run agbọ́n ìfẹ́ ah ìwà aláǹkù lẹ́nu yìí ìfẹ́ alẹ́ àti ń bọ̀ tí ń bù lẹ́nu òun bọ̀ ah mo wọ̀dọ̀ Zainabu ajọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo sì ní mẹ́lẹ́lọ́ ló oyin bọ́dẹ̀ oyin mọ́lá rẹ́bí ah, ẹ̀ lè parọ́ oyin lójó mùkú mu oyin lójó mùkú mu kòkòrò lọ́lọ́ rẹ̀ mú ha tí ọ̀dà ló ha àti ẹ̀gbọ́n òórùn ha àà ha ha àmàwà ha ha ọlọ́run wa ń dá ńlá tó kì sánmà eré ànábì lima tuharrimu ma ahalla Allahu laki ìntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ kọ́ ọ bọ́dọ̀ ìyàwó rẹ̀ gbogbo nítorí ó fún ọ jẹ́ ń bẹ̀ bí gbogbo wọn ṣe jọ lọ́wọ́ rẹ̀ nù ọlọ́run bú ànábì ọba mọ̀ ìyá wa ń wí ọwọ́ adáàlè lórí ọ̀rọ̀ ìyá wa Zainabu ẹni tó fún ni lóyún mọ́ bẹ́ẹ̀ sì ni ẹjẹ́ àjọ padà tó bá jẹ́ pé bá nàbí ṣe ń dé nìyá wa Zainabu gbóyin kalẹ̀ àdàbí ò lè pẹ́ tó mì í pé ìgbólo táìmù rẹ̀ tẹ̀lé pé ah balẹ̀ ah ó sì gbóyin kan fún mi o ẹ̀rìn náà fẹ́ ti máa de ọkọ̀ mẹ́lẹ̀ ó sì gbóyin kan fún mi o kódà ní ìlà mbẹ́ mo nígbà ẹ̀bá tó dé tẹ̀ ẹ̀kọ́ sọ pé ilẹ̀ kọ́kọ́ jà báyìí ni níbo lọ́wọ́ àwọn ọmọ bí ọwà wọn máa wá bí. ní gbogbo náwó yìí sí o ẹ jókòó padà ẹgbẹ́ náà ròyìn lórí ilẹ̀ wa o ti ẹ̀kí jó tágbóyún àwọn okùnmọ̀ kan láìkí nǹkan dọ́dọ̀ ọkùnrin lọ bẹ́ẹ̀ ni sáré kí wọ́n sá ajẹ́ pé ọlọ́run máa mọ́fẹ́ ìdílé olórogún ọmọ àdùn gbogbo ọbẹ̀ tí wọ́n bá ti dẹyọ kan lọ lọ́dọ̀ ọkọ gbogbo pẹpẹ furu tí ọba ti gbin ọlọ́run tí ògùn ànàbí tí èsè wọ̀nù ẹ̀sìn tó ń kálukú bá fi ń tí ọmọ ẹbọdá ní tó ń kálukú bá fi ń wojú rí ọkọ rẹ̀ ọlọ́run ní ibilálì kìámà. kódà nǹkan kan bẹ̀ tó sákọ̀rọ̀ àìmọ́ lọ́lọ́run ibẹ̀ lẹ́rú ti bà mí pé ah, àfi ká máa fi sùúrù báwọn obìnrin sọ̀rọ̀ ẹ̀sìn ní kínní ṣùgbọ́n nǹkan kan bẹ tí mo rí lé mọ́ ọlọ́run ṣé ẹ mọ̀ pé tó bá já wà náà inú ọmọ bíyàn wípé nígbà tí àwọn kan ti bí màá bì kan sí ìṣẹ̀ṣẹ̀ wà lọ bí màá bẹ ọmọ mi wà tó lẹ́yìn wọ́n máa pé kínní kankan n ò fi hùn ọlọ́run wá yanjú rẹ̀ tí bàbá wa bá jẹ́ pé bàbá kan náà lọ́jọ́ bẹ́ẹ̀ àti bàbá lónìí bí bàbá ṣe wà yìí èmi wá jábì kẹ́yìn bàbá wọn bí wọ́n bá pé gómìn bàbá wọ ọ̀hún ní tí wọ́n bá fún wọn ó fún mi. ọlọ́run tó débi pé ọkọ̀ yẹn jẹ́lẹ̀ àtàkì ṣe ń tó sọ kíni kíni kíni kí lọ fẹ́ káyọ̀ kejì ẹni tí ń bọ̀ ọlọ́run sí náà lẹ̀ fún ẹni tí ń bẹ́nu olé ọlọ́run fún sùúrù ṣùgbọ́n gbogbo tí ń ṣe wá náà ní ṣe wáyé gbogbo ohun tá àwa ń sọ ń bì ní ṣe wáyé àwa mùsùlùmí iná ló jẹ́ wípé wáàsì nú àwẹ̀ bó ṣe rí ọmọ rẹ̀ ẹ̀yìn àfáàtò ẹ máa sọ fọ́lọ̀ nǹkan máa fún yín lókun wọ́n ti mẹ́sùdè ìlọ̀rọ̀ ìfi ń yé wa wọ́n ṣerú wá sí ìfọn ìyá wa rí láwọn ọ̀nà ẹ máa gbọ́ àwọn àjàsà látàbẹ̀ ṣùgbọ́n kálukú ní ìsìn ó sọ pé ẹ̀sìn náà ní ṣùgbọ́n ẹ̀sìn ní ṣùgbọ́n lọ́wọ́n ìjọ wọlé mi wọ́n máa sọ ọ́nú ni Ìṣáàtì Ibrahim Sáàtì ẹ ní dáràn sọ́dọ̀ ibrahim ẹ ní dáràn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ọlọ́ọ̀bá yọ́nú eh, eh, eh, ọlọ́njọ́ gbogbo àwa òbí Thank you. jẹ̀máà mo wá fẹ́ ká kàn lọ bí nǹkan kankan gbogbo àwa a ní ilé ẹ̀kọ́ ẹjẹ́ àgbà súnà láyé ń bẹ ẹjọ́ ìbírè o mo fi ọlọ́run tẹ́mi mi bẹ̀rẹ̀ òbúra fún yín ọmọkọ́mọ ló kún tàbá ìtí ń bí o àmì èṣù lókùn tàbí à ń bí o tí wọ́n bá sì múrú ọmọ lọ sí sùkúù kiri yó èsù yẹn ò ní jẹ jáde o nítorí wípé ọjà rẹ̀ ni a mọ̀ lọ. family house wọn lọ padà sí. níbo lọ padà sí. family house. jọmọ àwọn èèyàn ń jẹjọ kújọ owó tó bí ma o ọ̀rọ̀ eléyìí ṣe pé ń bàtà bí tán nílá ṣẹ̀ṣẹ̀ wà ń rọ o bàbá ọmọ sọ wípé afá ẹ ló sọ̀rọ̀ yẹn sí ẹmọ tí mo jẹun tó bí mi. bẹ́ẹ̀ kí mú yẹ wà lọ́la kọ́mọ̀jọ̀rú ẹnìkan ọmọ tí ń dájọ́ fún inú ọmọ tí gbogbo ṣe wọ skúlò ní àà pòfáìtọ̀ ìmá jẹ gbèsè ọmọ dígọ̀ ah, ojú orí ní pọ́blìkì náà ah, lásẹ́kọ́ ló di pé ọmọ ọlọ́mọ olè pàyó yà ah, jẹ́mọ́ ẹni tí ọba ní ọlọ́run lásìkò tá a wà yìí ẹ má pè nǹkan ó ṣe ẹ má pè mẹ́wàá ó ṣe ẹ má pẹ̀gbẹ̀rún ó ṣe àìmọye àìmọ́kíni ọlọ́run orí mi pẹ̀lú mọ́ sọ o ẹlẹ́rìí mi sì ń bẹ́ẹ̀ bí àbúrò yá nínú Ramadan ìta lọ́wọ́ agbóúnjẹ lọ́dọ̀ wa ní mọ́sìkì dáhùn wàláhì kí ló sì sọ fún ọkọ̀ òun ní ṣe àfi tó ń bá tó rí ẹnìkan ó lọ́n fẹ́ sálámà sí mi àlìjànú yẹn àrùn ti ráìsì àtàwọn kan kan oúnjẹ ọwọ́ á ní ọ̀dà tó ọ̀bàjẹ́ ìrọ́gà rẹ̀ ń gbà náà dọ́bù oúnjẹ ni wàyí lá àfáàsá fún ló jẹ kejì wọ́n wá sí lẹ́nu géètì wà lẹ́yìn ọ̀tàn àfá yìí bó ti wá bá mi bí mo sùn sínú mo wá jí pẹ̀lú bọ́lọ̀ sí ní kí n jí ti dáadáa torí tí ń gbẹgbẹ tí mo ṣe kẹ́yìn náà láyé iná mo wí tí ẹnì kan wá ń bẹ̀lẹ́gbẹ̀ mọ́ ní àkóso tí mo gbọ́n kẹ́tẹ́ sọ mo ní ẹ̀ má wọ̀rí mo wá bọ́ sa àbúrò yẹn kí ni o ṣẹlẹ̀ àbúrò yẹn bá ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ mo ní ọ̀rọ̀ jama'a ẹni tí ọba lọ́nà lásìkò tá a wáyé ẹ má bèrò irú ìran fòòró tí wọ́n máa kojú ibi tá ń bọ̀ rí o tí wọ́n bá ní àjẹbí ẹ pé kò sí john èsù ti dá àtàbá yìí nìyí nígbà ẹ àti ọ̀rọ̀ ọmọ bíi bí wọ́n bá ti mú lọ bí sẹ́ni ó ti bímọ gbólóhùn tí wọ́n ń sọ fún gan ẹ ti mọ̀ fóun gan ti tá pé ẹ̀ẹ́ àfin lọ́mọ wọn ò ní pé ọlọ́run ti ẹbí mọ̀ ṣébèjì àbí bẹ̀ta wọn tó gbogbo tí wọ́n gbélé ẹgbẹ́ tako súnà o gbogbo bí wọ́n bá ti ń tako súnà ìdá oró ni o ṣe báyìí náà rè tẹ ẹni lẹ́fẹ́ kí màá lè mọ̀ jẹ́ ẹ lólùkọ́ ogun ẹyọ kan bẹ̀ náà ní nǹkan torí pé ó ní bí ó lùk bàbá rí ah ọlọ́njọ́ ẹni flensi rẹ̀ kéré at speaking English flensi rẹ̀ kéré o ẹlẹ́à tó náà kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àtọ́tọ́tọ́ kẹ́kọ̀ọ́ òwú tẹ́lẹ̀ ẹjọ́kọ́ tí ìbẹ̀rù ọlọ́run ọba sì mú tó gba jẹun para mi mẹ́jẹ̀ ń jẹ́ kìtì náà fàwùjọ ẹlẹ́ẹ̀lẹ́gbà. èmi ń bẹ̀ yín o nítorí wípé tí ó jẹ ẹni wípé ìsásùkò ní ìdí ẹ̀bẹ̀ ó o ọ̀nà tí wọ́n o wọ́n ní ilẹ̀ tí ọ̀gbà kòkò tí ò gbòbì ó gbè mí mú ní nǹkan mi èlè mú kọ́kọ́rọ́ wá ti sùkú ẹ̀nìkan pé ọ̀gbà súnà láàyè owó gbogbo ẹ̀ ń bá ń ṣe bẹ́ẹ̀ ibì kan náà ni ó forí sọ kò sí mẹ́nà náà ni ó padà forí sọ àwọn àwọn òṣèṣkùn bímọ wọ́n a wíbẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan wa àyàfi bí tó jẹ́ pé ààrẹ ń tì tá a kó lọ bí tíà láìpẹ́ láì ẹ lọ́rẹ̀ ni àwọn kan ní plan míì fún àwọn mẹtẹ́yìn nǹkọ́ alọ́rẹ̀ ni ó ń tẹ̀yìn parí ilé bẹ́ẹ̀bẹ́ rẹ́ǹtì ni wọ́n fi parí ilé ọ̀rọ̀ yín ò ìyàwó tẹ́nàntì tí ń tawó róbo in kókó sọ́mà àjọ fún ìyàwó ni ebe ẹ̀nà ma kọ́ káàkì no room for teacher wọ́n máa máa kọ́ bẹ̀ báyìí kí wá ní jẹ́ súnà abùkátà àkámà súnà ni pé ọlọ́run wí báyìí ànàbí wí báyìí lẹ́nu ta ló fi bóde lẹ́nu àti ẹgbẹ́ lẹ́nu ànàbí títí títí títí títí títí tí ìdílé ayé wa yìí tí ìdọ́dọ̀ wa yìí tí a náà bẹ́ẹ̀ nù wa o tí a náà ṣe kí ni o èyí tí ọ̀bà láàkáyè mú ní ìṣẹ̀lẹ̀ lónìí kéèyàn ò ní ilé ìwòsàn kọmọ wọ́n tí ènìyàn lẹ́gbẹ̀ẹ́ bọ́kọ̀ ọ̀bà lásẹ́ǹtì kọ́kadà sán bí mọ́rún òsì kan kókó bàbá sásùn jẹ̀máà kí lọ́kọ̀ ń sùkú níbi àwúrí àwọ̀rù ní sùkú ta lọ́fẹ́kọ́ mọ àwọn ọjà pọ́dà àwọn tó lẹ́nu fújù tí pé èsì ń láìsí ọba jẹ́ pé ọlọ́run ló tẹ́dà mú bó jẹ́ pé èèyàn nǹkan ju lọ́ọ̀bì kan ńlá fi jẹun àárọ̀ ìtẹ́mù sájẹ́ tààrí ẹwọ tí ó ti lọ sí kó tó dúró sáìmì ah! kí ni olóúnjẹ ń wá ń àṣóògùn tọ́lọ̀ ti sí ọ̀rọ̀ rẹ lóore bí ṣe ń gba bí taraba ti méǹtì ó mù ni ó tó gbásàlẹ̀ látò búkátà nǹkan mi jàmáà tẹ́ ẹ bá wálẹ̀ o ṣe ó bùkátà ìtànú ọlọ́run ilẹ̀ lè fi alájà gbogbo na àwọn ọmọkọ́mọ́ ti kún bẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ pé ẹ bùkátà rúkìá lóòrèkóòrè sí jenerali generally àti àwọn àdìgárù k'awọn afọ káwọn àfọ́ ọ̀bá wa wa ká wọ kíláàsì ti ní dáadáa ẹ ń bá tiẹ̀ gbé ṣé èsì skúù kan mọ́ ti ń kó ilé tí wọ́n ti ń kẹ́tọ̀ róde o iná ni a ti kòkò kúkò róde o ẹ̀ẹ̀mọ́ tí à ń yá ọmọ ìfimú ẹ̀fọn ẹ̀ẹ̀mọ́ tí wọ́n fi ń pa wọ́n la ẹlòmíì wá fọmọ́ sùkú láti wá máa fi salápàtàn ọmọ ni ẹ̀ẹ̀mọ́rú kò ní sísí òjò àwọn ní wọ́n níbi tí ń lọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ báyìí ti lọ́lọ́ nǹkan mìíràn tọ́lọ́ ó ti bá yẹn yẹjú ọlọ́ni wà á ta fún mí kò lè máa ta àjùmọ̀ ṣé ẹ ṣe gbogbo nǹkan bí mi mò ń ṣe fún ẹni àmọ́yé ń tà lè rú débẹ̀. ẹ̀rọ kò ta ló dí láàárọ̀ ìwà tó ní ọlọ́run dákùsà ní wa o ibi omi ara mi wa mọ́jọ ọ̀dá mẹ́jẹ o ibi ẹ̀jẹ̀ wa mọ́jọ oṣù mẹ́sàn o ibi sábà ọ̀rọ̀ gbọ́dọ̀gbọ́dọ̀ tí bá ti kó ta ló tọ́ àfikà lọ́sí pé bábàlìkì sẹ́kàtọ̀sẹ̀ láti mọ̀ ti tẹ́ jẹ́ nú àwẹ̀ ẹ́ bábàlìkì sẹ́kàtọ̀sẹ̀ láti mọ̀ ti tẹ́ jẹ́ nú àwẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀fẹ́ paradà ọ̀dà bọ́kùn bá ti ń ṣe bá náà ní lọ́lọ́ náà ní ẹ̀sìn ní ọlọ́dàkọ̀ ọlọ́dàkọ̀ ọlọ́dàkọ̀ jẹ́mẹ́ ẹ̀jẹ̀ àgbà súnmẹ́ láyé ìmúra àwọn olùkọ́ ẹ̀mọ́ ẹ̀jẹ́ ìsìlámù ọ̀wà mẹ́ ṣé bí muslim tó lápé àà ah! yìí tí mọ̀ ń bẹ́ wájú fún agbára wọ ọmọ ká pẹ̀lú bàbá tẹ́ ròyìn ọlọ́ni ọmọ tó à jẹ̀mọ́ bákan náà mo tún bá ṣe wù lọ kí n fi hàn parí ẹ̀ kọjẹ́tà wa olùkọ́ ṣe ẹ̀rọ olùkọ́ méjì náà ni wọ́n tíṣà chita àwa náà mọ̀ tí propaitọ́ ńgbà tá a ti sọ̀rọ̀ síwájú tánìyàn bá ti dáa ọmọ ẹ̀ńtọ́ yẹ kọ́ bó nǹkan àmà gbogbo ẹni tí ọba ṣe education tó jẹ́ pé àdánwò kan sí kejì ló lédè ẹ̀mẹ́jì àwò páwọn máa ń lẹ́ẹ̀sì ẹni ó ti wó sùkú yín látẹnu géètì kò tó wọlé tí ojúmọ́ dẹ̀ ni. kó ah, tọ́ba di túsà gbogbo wà láwùsí ẹ̀mí tí mo ṣe mechanical engineering ah, ṣebi tọrọ mi ọ wà kájú sírí kí máa ka pọpọ́ọ̀fù gan-an kí máa ta pọpọ́ọ̀fù tí ò péjú rárá gẹ́gẹ́ sí lọ wà lẹ́ ọmọ tí ọmọ ọmọ ọmọ ah, tí ò so mu ọ̀kì wá àbí ike. ẹ wo àníyàn tí àwọn ìgbé bọ̀dá tẹnu géètì lọ́dọ̀ pé ọ sọ wọn paruparu náà máa wà o téèyàn bá jẹ́ educationist gangan tó jẹ́ pé ẹ̀dùn máa ń tó ṣe ni English ẹ̀dùn. bàtàtì ẹ̀dù bàtàtì ẹ̀dù pàtàtù kẹ́ ẹ tó rí pàrùpàrù mọ wọn ìmọ̀ wọn ọmọ wọn èyí tí kà máa kù ń náà ni pé àwọn náà ó gbé aṣọ pẹ́sẹ̀ mọ̀ mi mọ́tọ́ sí wọ́n máa gbé e wọ̀ àná ọ̀wà àrànjú ó wa àtàtí kí ni o bákan náà táàbà máa gba olùkọ́ ẹ máa wo ẹ̀sìn o amúgbókúta o ibi igbó sì ti pọ̀ tó ti dùn ní ìsìn kìí ṣe lọ́dọ̀ àwọn oṣù ọwọ́ mọ́ o àti skul ni o ó mukúmu kúta o wọ́n ó sì dáṣọ èèyàn búra tó bá ti dojú mama wọ́n ó gbé ìmíwọ̀ bá ti di kí ni o bákan náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin màmá wa tọ́lọ̀ ń dalé ẹ̀kọ́ lẹ́fùn ẹ jọ ẹ bá ní ṣiṣẹ́ ẹ báwọn ọmọ obìnrin ó sì máa pọ́n àyàtọ̀ sọ̀kan yìí ràpọ̀ yẹn ti máa ń pọ̀ jù ẹ dákun sisi wọ́pọ̀ wọ́pọ̀ sísìn ah, ọlọ́njọ́ wàlúùláì ti bẹ̀rẹ̀ rẹ̀ sọ. ṣe é mọ̀ pé a ní aṣọ káṣọ kan báyìí aṣọ spọ́ọ̀tì fọ́ọ̀mù tó ti ń gúnmú. kí ni a fẹ́ gbàgbé eléyìí jọ̀wọ́n jọ̀wọ́n jọ̀wọ́n jọ̀wọ́n jọ̀wọ́n jọ̀wọ́n a sì dá nǹkan míì kalẹ̀ ilé ẹ̀kọ́ àwọn ẹlòmíì wá ń padà ń sọ pé à ibi wọn pé ń ń wàláì tọ̀jẹ́ pé wọ́n ti tọ̀ ó ti pin ilé ẹ̀sìn bọ̀lọ̀dọ̀ sí kí lẹ́fẹ́ kí wọ́n bá o naam ẹ̀yẹ sájì àlọ́lọ̀ káwáfí ìkúlẹ̀ ẹ̀dàkùn asọkásọ bákan náà yúnífọ́ọ̀mù ta bá ti fẹ̀ káwọn ọmọ rán àgàgà àwọn ọmọ obìnrin tí èbá ṣe pó bá lọ́wọ́ ọ̀jọba nú ìwọ̀n rẹ̀ ń tọ́tọ́ kéèrì kínú mi ó dùn àdánwò kéèlé nǹkan rí fún ọkùnrin kẹ́ẹ̀sì ṣéèpù ẹ̀ bọ́lọ̀ ti dá tí è bá ṣe pé mo ṣèwádìí ṣèwádìí tí wọ́n lọ́wọ́ ọ̀jọba ń ná èmi ọ̀bá ní èmi ọmọ tí àwọn wá ń tọ́kì sí o torí pé tá a bá ń sọ tá mo be kásọ̀tọ̀ ọmọ ọkùnrin náà àgàgà gbogbo àwọn tí skul wa ti dàgbà débi pé àti ní secondary school iṣẹ́ tí ń bẹ lọ́rùn wa kì í ṣiṣẹ́ kékeré o jẹ̀máà ẹjẹ́ ìṣòtọ́rọ̀ fún wa ẹni tó bá gbé sùkúrẹ̀ kan lónìí tí bá ń gba five million naira wà láì tẹ́ ẹ fẹ́ ṣe ojú five million naira rẹ kò sí fúùtù owó rẹ̀ wọ́n jù tó bá jẹ́ pé ń tẹ́ ẹ sàdéhùn lẹ́tẹ́ fún ẹ kò sí fúùtù wọn nítorí pé olówó òrìrà òun ni tiẹ́ ń pè lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá sì bínú jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lè padà mọ́ ìyẹn ti dúró ń bẹ̀ nù jẹ̀máà ọlọ́run ní fi wálẹ̀ o rọmọdán eléyìí kò ní jẹ́ àṣemọ ọlọ́mọ wa ń bí ọ pẹ̀lú àdánìkànṣe rẹ gbogbo tí wọ́n ti ní òòlè lórí tó jẹ́ pé ọjà wọn ni àní ànilẹ̀ àní àlòrùlé bẹ̀ ọlọ́mọdé wọn bẹ̀ ń gbàǹjo ọlọ́run dákun ọlọ́run gbogbo tó jẹ́ wípé ibi tí wọ́n ń lò wọ́n mánéèjì ni kèé bí tí wọ́n ti lélẹ̀ gbogbo àwọn jẹ́ wípé ibi tí wọ́n lò lọ́wọ́ wọ́n yà ni kọ́dà òní ẹjọ́ òní àròyé òun náà ni a fi ń bá bẹ́ẹ̀ lò bí ìṣe ń kún sí i bẹ́ẹ̀ nìyà láńlọ́ọ̀dù náà tún rẹ́rìn nú ilé ẹ̀ńtọ́rọ̀ òye ẹ̀yẹ bí àbò náà ẹmọ tí ó náà kí wọ́n bí nífẹ̀ẹ́ yìí àwọn òfikún ní o wàsásù ní o ọlọ́run dákan fún yín láàyè ìdùnnà ọlọ́njọ́ gbogbo ẹni tí ń yọ́lẹ̀ ìdánù wa tí ń da owó bú pọ̀ mọ́ owó dáadáa tí ń fún tí sásùsà ilé ẹ̀kan tó jówó èlé ọlọ́ba ní fọ́ọ̀tún ẹlẹ́mì gba ọ̀nà tó tó dá jù bá ní fi rọ̀ wọ́n lójú kúrọ́dàdé kan sọ rẹ̀ bá ní fi rọ̀ wọ́n lójú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà wàá gbowó èlé ṣùgbọ́n yíyáwó nira yìí ètò ìpọ̀ kóhùn sáfi lè gòkè gòkè àjọmọ́ ní paríparí kí n tó ṣàdúrà parí ẹgbẹ́kùn ẹjẹ́ àmùsùlùmí ò dúró tira wa èmi èyí sọ̀tẹ́ ẹnì kankan o ṣùgbọ́n gbogbo kí ẹjẹ́ àṣọ̀kan táwọn èèyàn ti sọ mí lẹ́nu yìí mo bu wọn déwájú ọlọ́run wàláyé tí afẹ́ bínú náà ní ẹ̀sùn tẹ́ sọ ẹni tí mo bu nǹkan lùkú tàṣàdàtò lè rẹ̀ bì ẹjọ́ in tó jẹ́ lọ́nà masfala ọmọ ìyá kan ní ṣùgbọ́n bẹ̀ dòní ẹn tó jẹ́ principal rẹ̀ tó jọ́wọ́ ọ̀tún ẹ̀ kìrìsẹ́nì ni dòní ṣùgbọ́n ti dàgbà àwọn èèyàn wá sí sùúrù pé àkùlà ṣe máa dánwò ilé ìwé ṣùgbọ́n wá pé ọmọ ìyá níjọ́ tí ọmọ sọ̀rọ̀ ẹkún ní fi ń sọ oníjọ́ tó wọ́n dàbí ilẹ̀ òun lọ yáwó tó ń fi rẹ́ǹtì ibi tó ń ṣe ni ó lóun sì ń jẹ́ kó yá àwọn olùkọ́ bó bá ti dé báyìí lòun wọ́n tẹ̀lé làwọn jọ sí àgbogbo bó wà sí ọ̀sásùn ẹbí ó ti òun lè dà yín kọ́dẹ̀ ń bá fẹ́ kàwé sí inú yín òun ọ̀ràn ẹ ṣèkínní ìbí group of company ẹ jẹ́ àjọ build yẹ kó ọ̀sásùn ó ní kò sí mùsùlùmí tó dúró tóun gbogbo wọn lọ ni àfi kìrìtẹ́nì òun ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ school staff ní tìbẹ̀rẹ̀ ìjọ náà lọ ó lòun lòun náà ní yunifásitì kò fòun ń fẹ́ gbára ẹ̀wọ̀ náà ni òun wọ́n mọ̀ tó wọ́n sọ fọ́nà tó gbàlì kẹmẹ́ lórí àwọn mùsùlùmí iná wọ́n fi orí àti àti brazil bisai ọlọ́njọ́ ọjọ́ rẹ̀ gbogbo àwọn tí a ti ń dàgbàsókè tá ń dàgbàsókè ọlọ́mọ́tò di àlọ́ọ̀lẹ̀ gbogbo àwọn tí a ti ń wọ̀n lókè tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ọlọ́mọ́tò kọ́rọ̀ wọn dàrú láíláí ọlọ́mọ́tò wọn dàrú láíláí ní sọ pé gbogbo àwùjọ tó bá mójútó ọ̀rọ̀ tó wá ti ẹ̀kọ́ lẹ̀ ẹkún ní ọtí pamọ́ ẹkún ni ọlọ́run dàpọ̀ àwọn ọmọ wa àbítìhùn lánàá ya rabbana nàbàdàn hasana ọlọ́run àmbítùm lànà nàbátàn hasana allahumma àmbítùm lànà nàbátàn hasana ya fáálíkọlẹ̀ habbi wa náwà aati kulla wahidin minna min alkhairi ma nawa ya fáálíkọlẹ̀ habbi wa náwà aatina jami'an ma min alkhairi ma kulla wahidin minna ma nawa ya fáálíkọlẹ̀ habbi wa náwà أعطي كل واحد منا من الخير ما نوى يا أجود الأجودين ويا أكرم الأكرمين هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم